ó ti náà sẹ́nu nípa àlejò ìdá ó tún kọ́ ọmọ ẹ̀yà rẹ̀ máa ń lò torí pé àtọ́tọ́ ọ̀gbọ́ àìlè kò bí máa fẹ́ òbí máa yọ fún òbí máa lókè ọ̀tún ńláwó dára kéèké olùmọ̀ ọlọ́sẹ̀ nípa tó ti tẹ̀lé ìjọba àti tí ò fi tẹ̀lé kéde ọ̀gá tẹ̀lé báwo ni ó lọ ọlọ́yẹ̀dẹ̀ tó ti mọ̀ nípa láti owó lórí pẹ́pẹ́ ó sì máa tóbi àwọn náà nígbà ó sì máa tó lórí ìbò omi orí ikú la ń dà nínú ni ikú ní òkú sí ilé orí ikú ní òkú ìyẹn ní àjàrà rẹ. Adé tọ́lọ̀ tó wá rán ìránṣẹ́ sí. Ẹ wá dúró iṣẹ́ dáná bíi Musa tó jẹ́ fún Fìràwọ́nà àtàwọn alágbẹ̀rù kan rí tí ń tẹ̀lé ẹ wo yẹ àmì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mẹ́sàn-án tọ́lọ̀ ń fún fìrà wọ̀ kó lè bá a gbọ́ kó lè bá a gbà ṣùgbọ́n tó ti pé fìrà wọ̀ náà kọ̀ gbọ́ kọ̀ gbà kí ló á dé tó fi wá jẹ́ kó gbogbo àsìkò yìí là ń bùkátà láti lò lórí ẹni tá a ti mà sáájú tẹ́lẹ̀ pé kò ní í gbàgbọ́ ẹ sínú làákàyè tiwa tó kúrò àbá sọ pé kí ló dé tọ́lọ̀ ọ̀ràn ànábì Musa táwọn ètò ìsìnkú lọ́wọ́ kan ni wọ́n ti gbàgbọ́ ti wọn. ọlọ́run bẹ ẹlẹ́dàá fàáìlì lè máa yọrí olùṣe ńtọ́bà wò nínú pé ṣe ńtọ́bà wò náà ló ṣe gbé anabi musa dìde kọjá ikú yọ lọ bá fìràwò alágbẹrùgbẹrí àgbà alágídí ńlá ẹni tí ò súnmọ́ kọ́ gbọ́ ambọ̀sibọ́sí pé yọ gbọ́ yọ gbà wọ́n ní bẹ́ẹ̀ náà ní lónìí àwọn náà à ń ṣe ad-da'watu ila Allah ẹ̀wọ̀n kí dáwà tá à ń ṣe àwọn èèyàn oríṣìí mẹ́ta là ń pè èèyàn oríṣìí alákọ̀ọ́kọ́ wọ́n ní mùsùlùmí ẹni tó ti gbọ́ nípa òfin àti ìlànà ọlọ́run ẹlẹ́dàá tó sì ń tẹ̀lé tí ọba ìlànà yìí jẹ́ mára rẹ̀ lọ́wọ́ ń tẹ̀lé lóde wọn bó ti ṣe lágbára mọ́ èèyàn ti ń ṣe báwọn àwọn sọ yìí pé a sì tún máa pè síbẹ̀síbẹ̀ kí lọ́ọ̀fà tá a fi máa pè á máa pè torí kó lè bá tẹpẹlẹ mọ́ bíbẹ lójú ọ̀nà tó làgàrà mọ́ wọ́n má bàa fi sílẹ̀ nígbà kankan. ihdina siratal mustaqim fi wá mànà lọ́sọ́jú ọ̀nà tó tọ́. nígbà tó ṣe pàwọ́ àtà ń sọ bẹ́ẹ̀ mùsùlùmí ni wá kí wọ́n á ní tún máa fi wá mànà lọ́sọ́jú ọ̀nà tó tọ́. yẹn pò ní tá a wà lórí ojú ọ̀nà tó tọ́ òun kọ́ ni bàbára tá a máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí dọ̀la ṣé wọn ò ní pa wá dàtà ìdá à ń bẹ lọ́dọ̀ kó jẹ́ ká máa bẹ lórí dáadáa o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́ọ̀ni oníyà iyọ̀ ẹlẹ́dínà amẹ́n amín ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹgbàgbọ́ lódodo a pè wọ́n lólùgbàgbọ́ òdodo a tó wá ní ẹgbàgbọ́ lódodo sọ irú rẹ̀ ni ẹlẹ́ bá yé wa adẹ́pà ń bùkátà láti jẹ́ pé à ń pè é mùsùlùmí ti ń ṣe dáadáa mùsùlùmí ti ń bẹ lórí kìtàbù sunna àbùkátà láti máa pa wọn náà torí ẹ ló ti jẹ pàṣẹ ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ahli sunna gan alára torí ká ẹ lè bá túnbọ̀ di sunna nabi sallallahu alaihi wasallam mú dáadáa ká ẹ má fi sàwádà ká ẹ má fi hapara kọ́ má bàa di tàmáyín lọ́wọ́ oríṣìkejì á pé ẹni tó jẹ́ mùsùlùmí lórúkọ àmọ́ táwọn akùdìẹ̀ púpọ̀ tí wọ́n pọ̀ nínú títí àti ìwà àti ẹ̀sìn rẹ̀ kó ní o lè bàjẹ́ ọ̀kan nínú àwọn tí ó dùn ó déédéé tí ó dùn ó gírí tó ní o fi di ọ̀kan nínú àwọn ahli sunnati wal tí ó di ẹ̀sìn mú lójú méjèèjì torí náà ni láti ń pè ẹ̀yin náà ní gbogbo gbà tẹ́ ẹ máa sọ yìí pé ẹ̀yin á ń bẹ́ẹ̀ náà ahli sunnati àwọn aṣọ kékeré lẹ pera yín gánà kèfèrí lẹ pera yín àbọ̀sẹ̀bọ̀ àbí mùsùlùmí ẹ mùsùlùmí ni àmọ́ kìí ṣe alùsùnà à ẹ gbọ́dọ̀ di alùsùnà sẹ́ẹ̀lì bá sórí rẹ nítorí pé èdè súnà lórí rẹ wà gbogbo nǹkan mi táwọn yẹn máa ń ṣe tó bá ti ya pátápá sí súnà nàbì sallallahu alaihi wasallam ọ̀dájú pé wọ́n ò lórí rẹ sí orí ti kẹta àwọn ni kò fà wal àwọn kèfèrí àtàwọn ọ̀sẹ́bọ à ń pè wọ́n sẹ́sìn Islam. ẹ̀rí pé ń bẹ nínú àwọn tí ń ṣe Islam bọ́yọ̀bọ́yọ̀ tó ẹ́ pé kò ní yí padà sí Islam gidi ẹ̀rí pé ń bẹ nínú àwọn kèfèrí ẹni tá a pè tí ò ní ti torí ipá pé ó kó di mùsùlùmí tí ọkọ̀ dàbí ìgbà tó ṣe é pé gbogbo àwọn àǹfààní tẹ́ fi sílẹ̀ sẹ́ni tó ṣe pé yóò fi kèfèrí sílẹ̀ yóò di mùsùlùmí ẹ̀ padà rẹ̀ nìkan ló lé lórí torí pé wọn ò fi kúfúrò sílẹ̀ kí wọ́n di mùsùlùmí. èèyàn á mọ̀ pé ah, adúrú wàhálà dàǹtì ṣé sákọọ́lẹ̀ bá ń bẹ páwọn èèyàn yóò ṣoríire ṣé wọn ò ní ṣoríire bí sákọọ́lẹ̀ bá ń bẹ páwọn èèyàn yóò ṣoríire ṣé wọn ò ní ṣoríire bí àkọọ́lẹ̀ tí ò sí pé wọ́n sórí rẹ̀ olómú wa sórí ibu kí wọ́n á lóde táwa ń pè wọ́n kí lóde tá à ń pè wọ́n sẹ́sìn ọlọ́ súnà ọlọ́ òun náà nípa àwọn pè wọ́n nítorí pé ẹni tá a bá ti pè àá ti bọ́kùn kúrò lọ́rùn wa ọ̀rọ̀ pé ṣé wọ́n sọ fún àbí wọ́n sọ fún ọ ó ti kú ọ ọ̀rọ̀ pé sọ lẹ́tọ̀ sátìdìyà bí ọ̀lẹ́tọ̀ ó ti lẹ́tọ̀ sátìdìyà torí pọ́lọ́ sọ fún wa kó nà mọ́ àdébìnà hatta nab'atha rasula ẹ̀yìn tí ìyá jẹ nìkan ṣáájú kó tó di pa aránṣẹ́ láàrin ọlọ́run ti mọ̀ pé wọn ò ní gbàgbọ́ láéláé àti ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati àti ìkìlọ̀ ilé ìtòsí kọrẹ wà ó sùn wọn ṣé ọ̀takùnrin àwọn ọlọ́run ti mọ̀ pé òní gbàgbọ́ ó sì ní ká máa pè wọ́n ọlọ́run ti mọ̀ pé fìràwọn òní gbàgbọ́ ó sì rán Musa àti Harun aleyhi masalatu wa salam sí wọn ó sì tún pa wọn láti pé bẹ́ẹ̀ bá dọ̀rùn ẹ má jágbe máa o bẹ́ẹ̀ bá dọ̀rùn ẹ má tẹ̀ o ẹ má bàa sọ̀rọ̀ àṣà o faqula lahu. قولا لينا لعله يتذكر أو يخشى ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá الله bóyá jẹ́ rántí bóyá sì jẹ́ páyọ̀ ọlọ́run kí ló dé ọlọ́run tó ti mọ̀ pé kò ní gbàgbọ́ ọlọ́run tó ti mọ̀ pé bí ẹni ń wín àgbàdo sẹ́yìn gbá lọ́rọ̀ fìràwọ́n àti gbàgbọ́ òdodo bí ẹni ń pamí ságbọ̀n lọrọ fìràwọn àti gbàgbọ́ òdodo tí a ló dé tó wá rán àwọn ẹni ńlá nínú àwọn aránṣẹ́ rẹ̀ méjì ọ̀ràn wọn sí fìràwọ́nà nìkan fìràwọ́nà tọ́lọ̀ ti síwájú mà ike kò ní gbàgbọ́ fìràwọ́nà tọ́lọ̀ ti síwájú mà polórí igbó ni fìràwọ́nà tọ́lọ̀ ti máa yé rẹ̀ nínú náà jahanna níbi àǹbùkátà láti gbọ́ àlàkídà yìí. à ń pè kíní kan ní al-irada al-mashi'a irada أو al-mashi'a èròǹgbà ọlọ́run léròǹgbà àwa náà ní èròǹgbà láàrin èròǹgbà tèèyàn àti tọ́lọ̀ tí wọ́n bá takora wọn títa ní ọ̀sẹ̀. naam allah tí wọn bá jọra wọn títa ní ọ̀sẹ̀ jíjọ tí wọn jọra wọn kò pé kọsẹ̀ àfi tọ́lọ̀ wọn bá bá ní irú èròǹgbà bẹ́ẹ̀ ìní nǹkan tí wọ́n rò ó tó ṣẹ wa ma tasha'una illa. أن يشاء الله رب العالمين وما تشاءون إلا أن يشاء الله رب العالمين أمام من يريد الله بكم اليسر ولا يريد بكم العسر يريد الله بكم اليسر ìrọ̀rùn ìdẹ̀rùn lọ́lọ́wọ́n bá ń fẹ́ fún yín. wa ma yuridu bikumul usr wa la yuridu bikumul usr kò fẹ́ ìṣòro ìnira fún yín ìdẹ̀kùn ní fẹ́ fún yín. tẹ́ ẹ bá gbọ́ yé bẹ̀ á rí i pé ọlọ́run ẹlẹ́dàá ó fi hàn wá pé dáadáa ìdẹ̀rùn ìdẹ̀kùn ló ń fẹ́ fún wa òun ọ̀fẹ́ sọ̀rọ̀ fún wa. ọlọ́run ti sọ ń bò mí wọ́n ní walau sha'a Allahu maqtatalu walakinna Allaha yaf'alu ma yurid tó bá wù ọlọ́run àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn ànábì Ìsá aleyhi salam àtàwọn ànábì mi wọn ìbá ti máa bára wọn jà ṣùgbọ́n tó bá wù ọlọ́run ní ma ṣe tó bá wù ọlọ́run wọn bá ti bára wọn jà àmọ́ wù ọlọ́run kó wọn bára wọn jà ẹ rí nínú àwọn ìrọ́dà àwọn èròǹgbà kan wà tó jẹ́ pé àwọn èròǹgbà kí dáadọ́ ṣẹlẹ̀ ni àwọn èròǹgbà kí nǹkan tó sun àkọ́ wáyé ni à ń pa àwọn eléyàn ní ìrọ́dẹ́tún qadariyatun shar'iyya ìrọ́dẹ́tún qadariyatun shar'iyya àwọn èròǹgbà kan wà jẹ́kí èròǹgbà tó ní ṣe pẹ̀lú kíkà ìjọ ṣẹlẹ̀ ní kábúrò ṣẹlẹ̀ ní ọ̀dà kùtọ́ ó ní à ń pèlè yẹn ní ìrọ́dẹ́tún. كونية قدرية إرادة كونية قدرية أري إرادة قدرية شرعية إرادة قدرية شرعية والله الله نفهم فرعون إرادة قدرية شرعية ومن جاتي إن قتل النفس èròǹgbà tó ní í pẹ̀lú kádàrà tó sì dọ́gba pẹ̀lú ṣẹ̀ríyà àmọ́ kìí ṣe dandan ní kọ́sẹ̀ ìdínú tọ́lọ̀ ń fi fẹ́ ká pé gbogbo kèsèrí tẹ́sí Islam àmọ́ kò sínú àkọọ́lẹ̀ pé gbogbo ní ọgbà Islam a sọ pé ọlọ́wọ́n bá fẹ́ Islam nínú وأبى الله إسلامهم قدرا وكونا àmọ́ lọ ń kọ gbígba islam wa ní àkọọ́lẹ̀ tí ìtàkì nǹkan méjì ń wà ọlọ́run fẹ́ kí wọ́n ṣe islam ní kádàrá tó bá ṣẹ̀rí àwọn ṣùgbọ́n tí ọba pàpà ṣe islam ajẹ́pọ́lọ̀ wọn bọ̀ fẹ́ islam rẹ̀ ní àkọọ́lẹ̀ tí kì í tàkì méjèèjì lọ ṣẹlẹ̀ Fíráúnà lórí Ọlọ́run fẹ́ ìsìláàmù rẹ̀ ní kádàrá tó bá ṣẹlẹ̀ àwọn ṣùgbọ́n kọ̀kọ́ àkọọ́lẹ̀ pé yóò gba islam kọ́dára wọ̀kọ̀wọ̀dà gbogbo kẹsìrì ayé sẹ́yìn náà ń gbọ́ nípa islam tó ṣe é ké kàkà kẹ gbọ́ kẹ gbà ẹtún taná lọ ní nínú ṣe kẹsìrì ẹ̀kọ́ tí ikún ẹni láyéláyé ó tún tàka sórí òun ó di mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹni tó bá ti síwájú nínú àkọọ́lẹ̀ ọlọ́run pé jahannama ni ó sọ̀kalẹ̀ sí kò sí bá a ṣe lè ṣe pẹ̀lú rẹ o yóò kú ń kẹfẹ́ rí náà ni a jẹ́ pé ìrọ́dà kan wà táǹkì ni qadariya shar'iyya nígbà tí ìrọ́dà kan wà táǹkò ní kọ̀dẹ̀ríyà káwọníyà ọlọ́run fẹ́ kí Fíráúnà ó ṣe Islam ní nǹkan tó bá ṣẹ̀rí àmọ́ ṣùgbọ́n kò gbà kọjá mùsùlùmí lákọọ́lẹ̀ tí kìí tàṣì bẹ́ẹ̀ náà ni bàbá rẹ̀ tó kún kèfèrí ó rí pa pé sí Islam àṣàlàyé rẹ̀ fún ọlọ́run fẹ́ fún Islam qadaran wa ṣùgbọ́n kọ ìsìláàmù rẹ̀ ńkọ́ qadaran wa qawnan kó di mú dáadáa torí ẹlẹ́sìn máa rí nínú alukur'an ẹ̀ríkì ìrọ̀dà gbà mí wọ́n dé mọ̀ nǹkan tó dà ìrọ̀dà gbà mí yọ wá pẹ̀lú nǹkan tí ọ̀dà èyí tí wọ́n so máa ń tọ́ dáhùn asọ̀kè qadaran wa shar'a tó lọ sẹ́ asọ̀kè qadaran wa méjèèjì pàdé àmọ́ tó jẹ́ pé dáadáa yẹn wọ́n ṣàlàyé kọ́lọ̀ ń tó wá bí wọn pé èyí kejì lọ́padà ṣẹlẹ̀ á sọ kọ́lọ̀ dáadáa yẹn fún kọ́dára wọ́ṣẹ́rà ṣùgbọ́n ọ̀pá kọ́lẹ̀ pé ọ̀sẹ̀ kọ́dára wọ́kọ̀wọ̀ ń ti ń gbogbo kálukú wa nù ọ fún pé kọ́ da fún ọ kí wọn náà nítorí pé tó o bá lówó yẹn wàá fi ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ wàá fi gbé àwọn ẹni tó tún pa kúrò nínú pájò wàá fi gbé àwọn ẹni tó kúrú lọ́wọ́ sókè gbogbo eléyìí dáadáa náà ni sòṣùgbọ́n náà ọ̀fẹ́ ọ̀fọ́wọ́ padàrà wọ̀kọ́wọ́ náà ló fi bára rẹ̀ lágbo àwọn tálákà tó bó ti ṣe rí nu ìrọ̀ ajá شرعية إرادة قدرية شرعية وإرادة قدرية كونية الإمام ابن القيم رحمه الله أجابع السواج واجو nínú àwọn tọ́lọ̀ ni wọ́n ṣàlàyé màá yìí fún wa nípa pé ìrọ́dà wọ́n so mọ́ nǹkan tó dáa ń gbà mí wọ́n so mọ́ nǹkan tí ọ̀dà ń gbà mí àti ti fẹ́ gbàgbọ́ yé rẹ̀ Ibn al-Qayyim àti àfa rẹ̀ Ibn Taymiyyah àwọn ni wọ́n ti àlàyé lẹ́yìn fún wa torí rẹ̀ ríran tọ́lọ̀ rán nàbì Musa àti Harun aleyhi masalatu salam sí firaahun àti bó ti ṣe síwájú nínú mọ́lọ́n pé firaahun náà nígbàgbọ́ láéláé wọn takora wọn torí kọ́lọ̀ ń fẹ́ ìsìláàmù fún qadaran wa shar'an lọ ọkọ̀ dínà rẹ̀ fún qadaran wa kawnan lè jẹba. فقولا له قولا لينا làálẹ́wò yẹn tẹ̀lé kẹrù ọ̀hún yẹn ṣá. kí ló dé tọ́lọ̀ ti ní àyè méjèèjì nínú kẹ́ ẹ bá sọ̀rọ̀ tọ́lẹ̀ tọ́lọ̀ wọn sọ wípé fàlìyẹ́kùn lẹ́hó àhàdókòmá kẹ́nìkan ní àyè méjèèjì ọba sọ̀rọ̀ èèyàn méjì ọ̀sá lè máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà gbájẹ́ sí pé wọ́n máa dá wákà tọ́lọ̀dù wa ní ẹ̀yin méjèèjì ẹ bá sọ̀rọ̀ nítorí ṣẹlẹ̀ ni pé tẹ́nìkan bá ti bá sọ̀rọ̀ táwọn méjèèjì sì lọ jíṣẹ́ èèyàn mélòó ló bá sọ̀rọ̀ èèyàn méjì ló bá sọ̀rọ̀ nítorí pé ńgbà tẹ́nìkan bá ti ń sọ̀rọ̀ láyé níbi tẹ́nìkejì kẹta kẹrin ti dúró táwọn èèyàn tó dúró ń bẹ̀ tí wọ́n jọ wá pẹ̀lú ẹni tí ń sọ̀rọ̀ tí wọ́n bá ti takò èèyàn mélòó ní sọ̀rọ̀ gbogbo wọn ní sọ̀rọ̀ rò yé wa torí ẹ̀ iná ti sọ yìí pé lóòótọ́ la yunsabu ila sakitil qawl wọn kì í sọ pé ẹni tó dákẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n as-sukutu as-sukutu fi ma'radil bayani bayan ká dákẹ́ ká má sọ̀rọ̀ níbi tó tiẹ̀ káà náà sálàyé àlàyé lọ́nà tó bá ti dákẹ́ kìí ṣe kí wọ́n fún ọlọ́run kìí ṣe kí wọ́n nàbẹ sọ pé tó bá sọ̀rọ̀ wá gbà kìí ṣe kí wọ́n ti mú àdá lọ páwọn bẹ orí ẹ kìí ṣe ẹsẹ kòbókò páwọn fi ọ fáìn so ẹnìkan ní sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ ẹnì bá ń ṣe sọ wọn náà mi ni pé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so ajẹ pé gbogbo yín là ń ṣe kí ni là ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà làdùà tẹnìkan bá ń ṣàdùà tẹnìkejì ọ̀ṣàdùà ṣùgbọ́n tí ń sàmì ṣàdùà tí wọ́n ń ṣe ìtumọ̀ rẹ̀ nípa àwọn méjèèjì iná ni wọ́n ń ṣe àdúrà. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى nínú àlàyé tọ́lọ̀ ń sẹ́ńbí ọlọ́run ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé àálàánú ẹni tá a fẹ́ pèsè dáadáa a gbọ́dọ̀ jẹ́ni tí ó rorò sẹ́ni tá a fẹ́ pèsè dáadáa àánú lọ́yẹ kó gbé wa máa pèpè sẹ́sìn ọ̀lọ́ kìí ṣe ìwò kúrò wípé ẹjẹ ń wí fún yín kẹ́ ẹ gbọ́ ọmọ kó ti máa pẹ́ nígbà ọ̀nà tẹ́sí nígbà ní fi sọ toró wù mí kẹ́ ẹ wọ́ná ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kọ́ láàánú àwọn. fàkóòlẹ́ alẹ́hu kọ́ọ̀lẹ́ lẹ́yìnà ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá sọ ẹ gbọ́dọ̀ jẹ́ tó láàánú ẹni tẹ́ ń ń pèsè sí ọ lọ nítorí pé tẹ́lẹ̀ náà àìmà ilẹ̀ ẹni tí ò sí lórí ẹ̀sìn òdodo ní fi yẹra fẹ́sìn òdodo tọ́ba lọ́ọ́ jẹ́ pé ẹni tí ó mọ̀ nípa ẹ̀sìn òdodo lọ́ọ́ mọ̀ nípa rẹ̀ ni àbátí rẹ̀ nìkan tí ó sẹ́kù lórí pé ń bẹ lórí ìbàjẹ́. tọ́ntì pé kése gbogbo gbà iná làágbàrò yé rẹ̀ làágbà wáwí rẹ̀ lórí pé àìmọ̀kan ló mú mi sé àìmọ̀kẹ́sẹ̀ lè mú wọ́tí gbogbo tó bá ní ṣe pẹ̀lú al-aqida tó ní ṣe pẹ̀lú at-tawhid láwọn ètò jẹ́ pé kò ṣeé ṣe kápọ̀rọ̀ nípa rẹ̀ ó ṣókùnkùn sẹ́nìkan tó jẹ́ mùsùlùmí àwa wí kan sí àwa wí kan sí àròyé kan dà ambọ̀sibọ̀sì pọ̀ pé ọ̀fẹ́ sàlàyé àlàyé kọ̀ torí ẹ̀ agbọ́dọ̀ kíyè sára agbọ́dọ̀ kíyè sára ẹni tí ń pèpè lọ sí díẹ̀ tọwọ àríjà tó mú kòbókò lọ irú dáwà wò ibi tó ti ń wọn gàrí fún yẹn ọ wọn pé ọmọ kẹ́nìkan sọ látẹ̀yìn ọkàn wà kóbókóbó ọ lórí hàó kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé wọn mọ̀ pé dáwà làwa yóò ní ká ẹ má ṣe dáwà mọ́ ẹnpẹ tó máa ṣe jérú ẹ má ṣe dáwà mọ ẹnpẹ tó máa ṣe jérú kí ni mo ṣe tó fi wá ẹgbà bòmí gbọ́dọ̀ àbá wá kò kókò tí ọba rí yóò gbìyànjú àti já tọwọ́ rẹ gbà kàfà bí wọ́n ṣe wá bò ìtọ́lọ̀ nírú tí wọ́n bá fi fìyà jẹ́ yín ni kí ẹ fi tán òun ọ̀wọ́ ọ̀nà títí ó fi dùn ọ́ ju tiẹ̀ lọ títí ó fi dùn ọ́ ju tiẹ̀ lọ torí ẹ má ṣe kà tó o bá ti ṣe kà aburú náà wọn fi san padà fún ọ. ìwọ tí ọlọ́jà sí wípé ọfẹ́ pèèyàn sẹ́sìn ọlọ́run jẹ́ ká hàn rí ọlẹ̀ jẹ́ kó rí rí ọ̀rọ̀ jẹ́ni tó ṣe pé àánú ló fi máa bá wọn sọ̀rọ̀ má bá wọn sọ̀rọ̀ ti katẹ́gbín má bá wọn sọ̀rọ̀ ti kórìíra ti kórìíra. èyàn fẹ́ pè yẹn sẹ́sìn ọ̀rọ̀ ó sì lè má kórìíra rẹ̀ nítorí tó bá ti kórìíra wọn ò ní lè rẹ ohùn rẹ sílẹ̀ bá wọn sọ̀rọ̀ téèyàn á máa gbọ́rù rẹ̀ téèyàn á máa tẹ̀lé ọgbọ́dọ̀ láàánú wọn ọgbọ́dọ̀ kórìíra wọn ní tí ó fọn láǹfààní láti bá wọn sọ̀rọ̀ tọ́lẹ̀ ẹ̀yin ẹ̀yà mi ẹ̀yin ọmọ ẹ̀yà mi ẹ gbìyànjú ká sí mo fẹ́ sọ yìí. ẹ̀sìn ọlọ́run kan pápẹ́ká tẹ̀lé kò yẹ kẹ́nìkan nu wọ́n ya pakọ́tà pàṣẹsìn ọlọ́run ìdí nìyí tá à ń fi lọ́gùn rẹ̀ tátátá fún gbogbo ẹni tó bá létí pé kọ́ gbọ́ kó ná ọgbà kó lè bá a sórí rẹ̀ ẹ rí i pé àwọn èèyàn gbọ̀ wọ́n gbà màdánà bí sallallahu alaihi wasallam tọkọ bẹ̀rẹ̀ sí ní pèpè sí díẹ̀ Islam ànábì ogun orí àpáta lọ yóò máa sọ fún wa ẹ̀yin èèyàn sọdájú ni pé aṣíwájú kì í parọ́ fáwọn èèyàn rẹ̀ aṣíwájú kan sọdí aṣíwájú gidi lọ ń gbọ́ yẹn o wọ́n fi ọ́ ṣaṣíwájú ọ̀wá ń parọ́ gidi wọn ká òdodo mọ́ lẹ́nu orí bí irọ́ nítòsí yẹ ni kí ká má kàrọ́ mọ́ lẹ́nu anábì ni aṣíwájú kan kì í parọ́ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ǹjẹ́ tí bá sọ fún yín pé lẹ́yìn àpáta tí mo wà lórí rẹ̀ yìí àwọn ọ̀tá ń kó fún bọ̀ wá jà yìí ní mẹ́kà níbí tẹ́ ẹ̀ wá rí ni ẹ̀ họ̀ tẹ́ ẹ̀ họ̀ tẹ́ ẹ̀ sà tẹ́ ẹ̀ pé rọmọ ń pa àbó òótọ́ wọn ni òótọ́ ni o torá àkàrọ̀ mọ́ ọ lẹ́nu rí orí ńlá nù ànábì sọlọ sẹsẹ sọdọ ànábì tó tuntun ìní ń bi àwọn èèyàn rẹ̀ léèrè wọn ni máa jẹ rọbìnà àlè kẹkẹ dìbà. àkàrọ̀ mọ́ ọ lẹ́nu rí ọmọ pátó dìjẹ́ rẹ̀ ni wọ́ àkódodo ọ lẹ́nu rí ni tiẹ̀ irọ́ kò títí débi kó wọ́n gán kò lè rẹ̀ títí débi kó wá pàṣẹ ń kó bora rẹ̀ pé ọ̀gbọ́nọ̀ mo ní ọmọ parọ́ ma lè ló kò bọ́ ẹnu tó fi parọ́ náà ti kò bọ́ ó rí òde wáyé ìwọ wá fẹ́ pè wọn sẹ́sìn ọlọ́run yẹn tó o bá ti níkórìíra wọn tó o bá ti láàánú wọn wá rí i pé pẹ̀lẹ́ lápọ̀ lábò ọmọ tuma rẹ̀ jọ́nà ọ̀rọ̀ tó bá wọn sọ ọ̀rọ̀ pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ tẹni tí ń fẹ́ ti àgbéyẹ̀wò fún ti ń jáde lẹ́nu rẹ̀ káwọn náà lè bá a sóríire pẹ̀lú àwọn olóríire kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́dà kùjọ kó sì wá lólóríire. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى ọ̀rọ̀ tọ́lẹ̀ ní kẹ́yìn méjèèjì ọba sọ báyà ó tiẹ̀ lè rántí ọlọ́run àbí kó tiẹ̀ bẹ̀rù rẹ̀ ọlọ́run tó ti mọ̀ pé kò ní rántí ọlọ́run tó ti mọ̀ pé kò ní bẹ̀rù òní ń bá wa sọ báyìí ẹ mọ̀ fáwọn ẹni táwọn náà fẹ́ pè lónìí báyà wọ́n burú wọ́n bàjẹ́ wọ́n bálù wọn wọ́n kọ ẹ̀sìn Islam wọn máa ṣe wọ́n ń ṣe ẹbọ wọ́n ń sòòtà lórúkọ ọpá wọ́n ń ṣe Islam wọ́n ń ṣe kèfèrí sí Allah wọ́n ń ṣe kèfèrí sí Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam làwọn ń ṣe pè wọ́n á ṣẹ̀sìn Ọlọ́run káwọn náà lè bá a sóríire kí wọ́n lè bá a gbọ́ kí wọ́n lè bá a gbà ǹjẹ́ irú àwọn ẹni táwa ń pè lónìí yẹn táwa náà ń bùkátà kábà wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́ kámẹ́sì jẹ́ni tí ó lè má wọn kámẹ́sì jẹ́ni tí ó fúnlẹ̀ má nítorí tí ẹ bá ti lè lè má wọn tẹ́ ẹ fún má wọn tí gbogbo ẹ dàrú kò sí tàbí ṣùgbọ́n ẹlòmíì lè padà lọ di kèfèrí o torí ńgbà tí gbogbo ẹ sẹ́yìn fún lọ́bí alẹ́ pẹ̀lú nǹkan tí ó wù láti jẹ ó ní nǹkan báyìí ló wù mí jẹ nǹkan míì lẹ́yìn fún jẹ ẹ̀yin ọ̀tẹ̀lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni nítorí pé ó ti ṣe kèfèrí sọ́lọ̀ níta bá rọ sí ọ lẹ́nu náà lọ gbọ́dọ̀ jẹ àti pé à ń fi ń dán lójú pọ́ máa ná ọ́ sẹ́rù pé ọgbọ̀ yọ gbà yọ sọ fún ọ pé bàbá rẹ̀ ńlọ́ba lálẹ́ jẹ́ náà ẹ̀fọ́ mu ọ̀fẹ́ tí ẹ ò lè burú burú kó burú tó ti Fìràwọ̀n náà ìwọ sì lè ká gbòǹgò kọ́ dàbí ànábì Musa àti Harun gbàtọ́lọ́ra Musa aleyhi salam àti Harun aleyhi salam àtẹ́tọ́lọ́wọ́n bá fi pa ìkíní kejì wọn lápapọ̀ ó ní faqula lahu qawlan layyina ọ̀rọ̀ tọ́lẹ̀ ní kẹ́ ẹ bá sọ ẹ má bá sọ̀rọ̀ akọ ẹ má bàa sọ̀rọ̀ tó ṣe pé tó bá gbọ́rù rẹ̀ kò ní fẹ́ gbàgbọ́ làálẹ̀wò yẹtẹ̀rẹ̀ kẹrù ọ̀hún yàkùṣà bóyá yóò jẹ́ rántí yóò rántí Allahu pọ̀ nìkan la tó sìn yóò pa ẹbọ ìfẹ́ inú burúkú ti ń dà láàmú tó fi yanu pàkà tó lò ń lòlúwa yín èyí tó ga jù èyí tí ò ní tètè yé ẹni tí ọba gbọ́. ike tí fìràwọn agbà lérò ó náà ní pé aláwò síbi kankan òun kankan là láwò ẹ dákun báwo ló ti lè ṣe ṣe bẹ́ẹ̀ wọ́n fìràwọn abẹnú pányápányá tó ń fi sọsọ kú sọ jáde lẹ́nu ni Allah mi lọ́lọ́wọ́ ayé tọ́ka ń bọ́ ń bẹ̀ ìwọ́n tó ń yàgbẹ́ ìwọ́n tó ṣe bá pọ̀ òní mọ̀gbà rẹ wa lè ìwà tó ṣe wípé bí yàrá rẹ bá dọ̀tí tó o bá kó ìdọ̀tí tó wà mbẹ́ ògèdè pàǹtí lásán iná ni ọmọ abẹ ní yàrá rẹ àwa awi tán ó pera rẹ lọ́lọ́ ó tiẹ̀ tó pe ara rẹ lọ́lọ́ ńlọ́ńdó ọlọ́run tó ṣe pé ó kéré tó ti pọ́ ọlọ́run tó kéré ọlọ́run ńlọ́ńdó kìí sọ̀rọ̀ ìwọ wo. wọ́n tó ti ṣe kèfèrí sọ́lọ̀ kò sọ́lọ̀ ọlọ́run rondo kò sí ọ̀rọ̀ ọlọ́run eléyìí tó kéré wọ́n á ní wọ́n ní olúwa wa tọ́ga jù wọ́n fìrà ọ̀nà tó ké bọ̀ fọ́nu rúnrún lẹ́nu rẹ̀ ọ̀mà abẹ́ ẹ̀gbọ́n kàmá ìgbà tí ọlọ́run fẹ́ sọ nípa pàdánù Ìsá alayhi salam kì í sọ ọlọ́run bá ti pè lọ́lọ́ kì í sọ ọmọ ọlọ́run yìí ṣe mẹ́ta lọ́kàn fọlọ́ ní ẹsẹ̀ yanu sọ bẹ́ẹ̀ ẹ rí i pé ìgbà tó lọ́n sọ pé Ìsá ọmọ Mọ́ríà kò jẹ́ nǹkan kan bí ìbá ṣe ìránṣẹ́ nínú àwọn ìránṣẹ́ kọ̀dọ̀ kọ́lẹ́tì mi ń kọ́ láwọn ìránṣẹ́ ti lọ sáájú tiẹ̀ wọ́n ó hó sọ́dí ọkọ̀tún dáná dáná dáná yẹ kó lẹ́ni tọ́ ìyá rẹ̀ sẹdíkọ ni olódodo obìnrin ni àti ànàbì Ìsá àti ìyá rẹ̀ Maryam kánà àyàkólà ní pàà èkéde kejì wọn ni máa jẹun sẹ́yìn mọ̀ pé gbàtọ́ náà ti sọ pé àti ànàbì Ìsá àti ìyá rẹ̀ èkéde kejì wọn ló máa jẹun àmì lórí kéèyàn ni wọn torí kéèyàn ló máa ń jẹun Allahu Rabbul Alamin. kìí sì kí wọn ní fìràwọn náà máa jẹ tí máa jẹun àbí ìjẹun òun máa jẹun báwo wà lòsèlè jọlọ ọ̀nà ìdá tó kúrò ọwọ́ ara rẹ tó fi fẹ́ jọlọ bí ẹ̀ka bá pera rẹ lọ́lọ́ fún ọ kọ́ ọ sọ pé ẹ ti jẹun tó gbà ó kó lè mi oúnjẹ báwo èmi ò ti jẹun má ó ti tó gbà báyìí kò burú ọ̀sẹ̀ kan là ń fẹ́ àwọn ọmọ asọ yín a tún fi kámẹ́rà sí gbogbo ibi dẹ́ẹ̀bà wọ̀ abẹ́ mà bẹ́ẹ̀ ń jẹun abẹ́ ẹ̀ jẹun abẹ́ mẹ́ni tí ń parọ́ láàrin ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀ jẹun àtàwọn ọmọlẹ́yìn yín sanilẹ̀ kan láàrin báyà bí ilẹ̀ bá dá ẹ̀ máa wá nǹkan jẹ ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ ẹ̀ máa wá jẹ lásìkò tílẹ̀ bá dá àwọn jẹ́rìí sí ike nǹkan gbẹrẹ fún ni ẹtì mú mi sí àti òmú mi sí àti òmú mi sí àwọn afẹ́ mọ̀ sẹ́yìn jẹun fọ́sẹ̀ kan. bàbá wa rí ọ ike lóòótọ́ ìjẹun fọ́sẹ̀ kan àwọn asùn adánwò wàtí ọ̀jẹun sọ ọ̀yàgbẹ́ ọ̀yàgbẹ́ sọ ọmọ tó gbàtó òtótó ọ̀jẹun tó mú kí lọ wá dédìí oorun kí ló tó ń tó gbé kí lọ fa aṣọ sọ́rùn sí tí èyí bá sí èèyàn kí lọ wọ́ bàtà sí. abẹ́ẹ̀dẹ́ ti ìwọ náà ti mọ̀ pé èèyàn náà ni èèyàn àmàjẹ ọkàn tanra rẹ̀ dànù. ọ̀kùnrin ẹlẹ́hùn kọ́ọ̀lẹ́ lẹ́yìn náà apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní kọ́ọ̀lẹ́ lẹ́yìn náà ọ̀rọ̀ dá lọ́lẹ̀ tá ní kí Musa àti Haruna ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá àwọn méjèèjì kí wọ́n fi bá fìrà àwọn náà sọ̀rọ̀ òun náà ni la ilaha illallah kò sí ọba kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah wọ́n lélẹ̀ onígbólóńtọ́lẹ̀ èyí tọ́lọ̀ ń fi pa anabi Musa aleyhi salam àti ọmọ ìyá rẹ̀ Harun lọ́lọ́run fi pa wọ́n lẹ́nu lọ́lọ́run ọba fi pa wọ́n láṣẹ ike kí wọ́n fi sọ fún fìràwọ́nà láìláha illallah kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah. èyí yòówù tó bá jẹ́ àwọn ẹlòmíín wà sọ́sà ìdásí súnà yìí láti ìgbà tó ti pẹ́ àwọn lérò pé tí wọ́n bá jẹ́ ahli súnà àfi kó lélẹ̀kulè àfi kó burú bàjẹ́ ọkàn máa kó gbogbo àwọn èèyàn dànù ná kọ́mọ àtẹ̀pẹ̀ nìkan má àfọ̀nìkan ẹlòmíì rò pé pẹ̀lú líle burúkú yìí lòun fi padà di ọ̀kan nínú àwọn ahli sunna ahli sunna àwọn ẹni tó dúró dọ́gba pín àṣejù sí lọ́rọ̀ wọn àti ìtorí wọn ọ̀yẹ́ra fún wọn àwọn dúró dọ́gba pin bẹ́ẹ̀ lálùsùn náà rí tẹ́bá ti rí èlé èlékèlè ẹ mà dájú pé èsì súnà tẹ́bá sì rí ẹ̀rọ ẹ̀rọ kẹrọ ẹ̀rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ débi kéèyàn yọ ọ́ dànù kẹgbà pé kèsì súnà súnà tiẹ̀ ọ̀nà ní ká tú ká tiẹ̀ sí gẹ́gẹ́ bí ẹ̀sìn ti ṣe wá ní ìbámu pẹ̀lú báwọn sàhábà báwọn ti ṣe ṣe. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى báyà yóò ṣe rántí Allahu kì í máa kúkú ṣe é pé àwọn anábì ọlọ́run ọba tilẹ̀ wọn àtilẹ̀ rárá àti ọlọ́run náà ni wọ́n ń tẹ̀lé ọlọ́run ọba n'ike ọ̀rọ̀ lẹ̀ ní ẹ bá sọ ẹ̀yin náà lára tẹ̀ bá fẹ́ bá alágbẹ̀rùgbani kan onígbèrágà kan onímọ́tòmọ́tò kan tí èkó dá ìjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ tẹ̀ fẹ́ ẹ ńgbọ́ ọba wa rìn débi tẹ́ ẹ wà tọ́gbọ́n wa béèrè àlàyé kí ló dé sálágbẹ́rù gbọ́n rí rojọ́ ó ní tó ṣẹlẹ̀ ní kí wọ́n wá ẹ̀sìn wọn fún mi mo sì nífẹ̀ẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní jágbe má mi wọ́n ń kígbe má mi wọ́n ló lórí ni mí ẹni tó bá dá sí yóò rí lè fi kí ni tíyẹn náà ti jẹ tó máa ló lórí láti ìjọ alákọ̀ọ́kọ́ kódà tó ti ìjọ alákọ̀ọ́kọ́ tó lọ ránṣẹ́ ló ti mọ fìràwọ̀nà lọ lórí ibú. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lẹ́ là ń pàǹkùrú pẹ̀lẹ́ bẹ́ẹ̀ là nàbì Musa ti o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi yanjú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú fìràwọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ là nàbì Musa fi yanjú àwọ̀ láàrin ànábì Ọlọ́run àti ànábì Ọlọ́run kejì eléyìí tó ṣe é gbé ìyapa lè fẹ́ bọ́ sáàrin wọn ìgbà tí anabi ọlọ́run haruna sanabi ọlọ́run musa tó fi sílẹ̀ fáwọn ọmọ israẹli máa bá ń rè wọn máa bá ń wọn máa bá ń wọn fẹ́ lọ bí tí mo ti máa bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ anabi haruna sì bá anabi musa mójútó wọn kí anabi musa lọ tẹ́sí. wọ́n bá gbẹ́ eré ògèdèǹgbé màálù wọ́n bá bẹ̀rẹ̀ sí ní forí balẹ̀ fún ọwọ́ ìgbà tí wọ́n gbẹ́ eré ògèdèǹgbé màálù yìí sáàmì ríyù ó ti bu ojú ẹsẹ̀ ẹṣin màláìkà jìbìrì nígbà tá à ń sọdọ̀ òkun ojú ẹsẹ̀ ẹṣin tó gùn ńlọ́wọ́ á fi máa èrè yẹn wọ́n á rí pé tó máa ti gbá èrè yóò tún mọ́ tó máa ti gbá yóò tún mọ́ pé tó bá jẹ́ pé àmọ̀ lásán lè léyìí tó yóò tún mọ́ àbámọ̀ kan dún bẹ́ẹ̀ lè dín in òun á sọ pé eléyìí lolúwa yìí òun náà lolúwa Musa ètò ẹ̀ kí Musa ó ti fi hàn yín tẹ́lẹ̀ Musa gbé pamọ́ bẹ́ẹ̀ bá sí kó ló lọ bọ́lọ̀ sọ̀rọ̀ táwa rí ẹ gbọ́gbọ́rún pẹ́kẹ́tì ẹ̀ lọ́rọ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ olúwa rẹ̀ sí ni. lẹ́bí ògèdègbè màálù tí wàá gbé lọ́lọ́ yẹ kọ́ bá sọ̀rọ̀ o ti lọ́lọ́ bólúwa rẹ̀ sọ̀rọ̀ àmọ́ olúwa rẹ̀ lélẹ́yìn ó túmọ̀ sí ara ń tọ́sọ wọn dọ̀sẹ̀ bọ́ lọ bàtà bá sọ fún pé Allahu nìkan la gbọ́dọ̀ máa tó ẹnìkan pé nǹkan mí sí nǹkan mí lẹ́yìn Allah kó ti ibú àwọn a lè kà má pé Allah nítorí pé àwa gbàgbọ́ pé fáìlì ó ti pọ̀ ju wájú rẹ̀ bí fáìlì bá sì pọ̀ ju wájú rẹ̀ níjọ́ wọn yanjú rẹ̀ lọ́kọ̀ọ̀kan tí wọ́n dorí fáìlì táwọn ó yẹ káwọn ní alámòójútó abánigbé fáìlì ẹni síwájú ọlọ́ tí fáìlì ẹni òfin ní máa falẹ̀ àbí òye àwọn náà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ràn yàn lọ́wọ́ láti jẹ́ kí fáìlì ó tètè tẹ ẹni tá a fẹ́ gbé fún lọ́wọ́ إلا ليقربونا إلى الله زلفى àwọn ọmọ ti àwọn òòṣà yìí a máa ti àwọn eré wọ̀nyí àfi nítorí kí wọ́n lè bá mú wa súnmọ́ lọ́wọ́ ọba pẹ́kípẹ́kí. Fìràhùn àbí ànábì Musa ń gbà tó wá bá pa àwọn èèyàn rẹ̀ ti ṣe bẹ́ẹ̀. a tó bá páyé sí ni wàá lọ bẹ̀rẹ̀ ìwọ Harun tó ti pé mi ni mo bẹ́ lọ ó ṣe ọlá nàbì ìrántí ọlọ́run pẹ̀lú dábàá pé kò bá sí èrè gúnjọ tó bá jẹ́ yìí àwa abẹ lọ kó fi yọ ti ànábì pẹ̀lú wa ṣé rádaràda tó máa fi ànábì ṣe ká fáwọn èèyàn sọ áà míyàn ọba lè joyàwó èèyàn ò lè joyàwó dì èèyàn ò lè gbádìí ẹ kí la fi joyàwó dì sí ìyàn yàwó dì ànábì lélẹ́yìí kò joyọ àkàrà mọ̀kúmọ̀lá kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó lẹ̀ lànàbì Musa sọ torí ọ̀rọ̀ tó lẹ̀ yìí kì í wọnú nǹkan àfi kó tún ṣe gẹ́gẹ́ bí àdìsá nàbì sallallahu alaihi wasallam ó ní inna rifqa la yakunu fi shay'in illa zan wala yunza'u an shay'in illa shan ìṣe pẹ̀lẹ́ kì í wọnú nǹkan àfi kó kú ẹwà bá nǹkan. wọn kì í sì yọ ọ́ dànù kó nù nǹkan àfi kọ́ sọ nǹkan yẹn dògùrẹ́ wà so ìsèpẹ̀lẹ́ dọ́wọ́ wa jẹ̀ máa gbogbo garagara gbogbo warawara ó tún fi tẹ warawara garagara ni torí irun tí garagara rẹ bá bá dé irun tí warawara rẹ bá bá dé irú rẹ wọn kàn lábùkù torí kìí ṣe wa nìkan lọ́ọ́ máa ṣe tó bá yẹ pé ká da nǹkan rú ká ba nǹkan jẹ sani ò lè ṣe ẹ̀sìn ló kó wọn jà nù kọ́ máa rò pé wọn nìkan ló lé ó lé síta ní láì sòkúta tó wọ́n gbọ́ dànù sínú rẹ̀ ó dùn bí bọ́ọ̀lù. ọwọ́ sọ pé wà nẹ́bí wà Harun kí ló dé ọba mójútó wọn lẹ́yìn ìgbà tí mo lọ ni ó ní à yẹ́bùnà ó mà lẹ́tẹ̀ ọkọ̀ rẹ̀ bẹ̀lẹ̀ ìyẹ́dí ìyọ́ máa màmá mi tá a jọjọ́ máa màmá kan náà wọ́n ti gbá mi mú nírùngbọ̀n mi mo kúkú wí mo kúkú sọ ṣùgbọ́n ẹni tí ọba sórí ibú kò síbẹ̀ ṣe lè wí tó yọ̀ọ́yà gbọ́ ni àgbọ́gbọ́n tì ní irú wọn gbọ́ wọn kì í gbọ́ lágbọ́sáǹfààní ìdí nu tó fi jẹ́ pé bí mo ti ṣe wí tó wọn làwọn gbọ́ mi ambọ̀sibọ́sí kú wọn làwọn tẹ̀lé ní tí mo sọ ìwọ ọmọ ìyá mi má mú mi má bí mi pẹ̀lú ẹ̀ṣẹ̀ tiwọn mo kúkú wí tó ọlọ́ọ̀jẹ́rìí sí tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àwọn tó akọ́ ànábì Musa sọ pé kí ló ń ṣe wàá ronú abọ́nfẹ́ ti ṣe wèrè fún ẹ sẹ́wọ̀n kí láyé o ti ya wèrè ọlọ́fẹ́ ṣe wèrè oní oṣù sọ pé séwò máa fi hàn ẹ́ pé wèrè kan dẹ̀ jù kan lọ tó sọ wọn pé ibi tó lọ bá ti sọ bá ọ̀dà tó pẹ́ tó gbádùn ara yìí tó torí ẹ̀ sọ kó làálọ̀ kó kọ́wó lẹ́nu lẹ́yìn náà ọ̀rọ̀ tó lẹ̀ tó bá náà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ló mú ni yọwó lápò ó mú ni yọ obì náà lápò òun náà ló sì mú ni yọ dà lápò. báwọn pé ọ̀rọ̀ náà ni ẹ kò ní dá fún ìyá àti bàbá ẹ ẹ ìyá àti bàbá mi ọkàn ni ó ti kí ẹni tó bá lálàáfíà tí ọ̀gá jẹ́ pé ààrẹ ṣe kó túlẹ̀ ìgbé wu ẹsẹ̀ mi máa jẹ́ kankan rí bí láyé láì jẹ́ pé mo bùn ọ jẹ ọ̀yọ̀yọ̀yá túlẹ̀ <laughs> tọ̀ eléyìí òwe haúsá nìyẹn mi ní tìbọn bá ìwọ ẹsẹ̀ mi kí ni mo jẹ tí ń bọ̀ ọjẹ́ rí ọjẹ́ tètè túlẹ̀ tí o bá rán ọdún kó tó má rí ibi gbogbo ara lògùn ẹsẹ̀ lògùn ẹ̀ tẹ́lẹ̀ gbogbo ara lògùn ẹ̀ níyì. tọ́ torí ẹ̀ ìsìn ọ̀rọ̀ tó lẹ́yìn lèyìn obìnrin yóò da fún ọ ọmọ tá ni wọ́n ọmọ gbà yóò da fún ọ ọ̀rọ̀ tó da ni ó sì tún sọ̀rọ̀ ń dànù ẹ̀rọ kọ́ sọ pé à mi ti rí èèyàn rádaràda olórí ibú ẹ afọ́fun pé mo bí irú rẹ̀ rí ah, ó ti pọ̀ ju ah, kò tí pọ̀ ju olórí ibú rẹ̀ ọwọ́ ń sọ fún mi pé ọwọ́ ń sọ ah, kí ló wá dé tí mo fi tó lórí ibú tó bá kò lè yọ lórí ibú rẹ̀ yọ máa kó fún ni yọ máa kó fún ni gbogbo ọ̀rọ̀ kan lórí ibú rẹ̀ gbogbo ọ̀rọ̀ kan lórí ibú rẹ̀ nítorí ọ̀rọ̀ tí wọ́n náà sọ ọ̀dà bí kò máa sọ fàgbàlagbà pé bàbá ọ̀dájú <laughs> pé bàbá yín kọ́ yín lọ́gbọ́n <laughs> ọmọ gbọ́dọ̀ tó sọ ó ju ẹnu ẹ lọ ó ju ẹnu ẹ lọ kọ́dà gbangba mi ò lè jẹnu bàbá rẹ lọ sọ́dọ̀ ẹni tó ń bá wí ìsẹ́gbẹ́ bàbá rẹ wá ní bàbá kan dájú pé bàbá yín mo mí ni pé grandpa ti ń wọ́n jẹ́ bí grandpa sàwà mo rò pé bàbá yín fún ọ̀kọ́ yín lẹ́kọ̀ọ́ torí mo rí bẹ́ẹ̀ ṣe ń bi ẹ̀bùn ẹ̀ ẹ̀ ẹ̀ ṣàprapra ẹ̀gbọ́n tó <laughs> bá sí ní kó fún ọ àwọn ọ̀rọ̀ ó lè wó didi jẹ́ríkò asọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ báyìí ah! kó mọ́ pàdánù ẹ̀kọ́ ọ̀rọ̀ báyìí bíi tiẹ̀ à ń tẹ̀rìn àti ìkòrò ẹ̀ ọ̀rọ̀ ní máa pe ọ̀rọ̀ tó dáa jáde ọ̀rọ̀ láti fi pé tó burú náà jáde tó máa kí èso ọ̀rọ̀ tó sọ kó tó sọ. fọ̀kùlẹ́ lẹ́hu kọ́wọ́lẹ́ lẹ́yìn ọ̀rọ̀ tó bá lẹ̀ nìkẹ́ bá sọ ọlọ́run ọbẹ̀ ìbẹ̀rù ẹnikẹ́ni o gbogbo kálukú lọ́gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́ bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bíi sì kọ́ wa ká bẹ̀rù ẹnikẹ́ni nírú bẹ̀rù tá a gbọ́dọ̀ ní wa pé ọba bẹ̀rù tó bẹ̀rù bí yorùbá ike ńgbà tó lọ rán musa àti haruna kí ló sọ fún wa àwọn náà máa ṣe ìsìnbàtúrọ nítorí pé àwọn kó yílà sínú sáàbò kẹ́ lè bá àjẹ́ni tó ṣe pé náà kí sọ fún ní kó sọ̀rọ̀ ó ní lẹ́yìn náà kí túmọ̀ rẹ̀ ní kó sọ̀rọ̀

àmọ́ wù wá pé kọ́gbọ́kọ́gbà kèfèrí kì í ṣe rọ̀ wá kèfèrí tó ní kò táwọn ò ní kèfèrí tó ṣe wípé tó bá gbọ́ tó bá gbà ó súnmọ́ pé ó gbọ̀ọ̀rọ̀ èèyàn kí wọ́n ti torí rẹ̀ káwọn náà gbà torí ànásù àlẹ́dínì mọ̀lọ́kè àwọn èèyàn ẹ̀sìn tí ọba wọn bá ń ṣe làwọn náà máa ṣe kèfèrí tó ṣe pé tí ó bá láti gbọ́ láti gbà tó bá yẹ kpọrọ tó lẹ la bá sọ ká ti di wa lọ́nà ńgbà tó wọ gbọkọgbà kò ní di wa lọ́nà láti lómi pè pé lọ sọ́dọ̀ kéésì pé kọba nìkan gbẹsì ọbẹ èèyàn kan lòun kọba nìkan bá dára yóò kọ gbẹsì ńkọ àti rí pé kí tọ́ba wa kọ̀ láti gbẹ̀tù tíjó yìí kọ̀ láti gbẹ̀tù ẹ má ti wà lọ́nà láti dọ́dọ̀ àwọn mẹ̀kúnnù bẹ́ẹ̀ ni dáwà bẹ́ẹ̀ ló ti ṣe rí nítorí ẹ bá tó wá ti wà lọ́nà láti dọ́dọ̀ mẹ̀kúnnù àwọn wa sọ fún yín pé a jẹ́ pé ẹ̀yin ọ̀gbẹ̀sì ẹ̀ sì jẹ́ kẹ́ni tí ọ̀gbẹ̀sì ọ̀gbẹ̀sì ẹ̀ máa sanwó òòlù ẹ̀ máa sanwó òde yìí ti pẹ́ gbé lábẹ́ ìjọba ẹ̀sìn Islam nítorí pé walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin walakinna al-munafiqina la yafqahun tọ́lọ́ la gbéga àti ránṣẹ́ rẹ̀ àti tàwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n àwọn mùnáfìkì wọn gbàgbọ́ yìí rẹ̀ ìdídùn sábì máa san owó òde owó òlu fún ìjọba ẹ̀sìn Islam àníyẹ́dẹ̀ ni wọ́n fún sọ̀gìrún ọwọ́ lẹ́sìn kó wa ẹ̀sìn kó wa léèyàn yẹpẹrẹ. ìyẹn ni pé tó bá pé àwọn máa ń gbowó òde lọ́wọ́ àwọn kèfèrí tó bá pé ìjọba ẹ̀sìn Islam òní bá ń darí ìlú gbogbo kèfèrí tó bá fẹ́ sanwó òde tiẹ̀ ọwọ́ ni ó fi kó wa o òní transfer o òní transfer àti fẹ́ bank draft ọwọ́ ló fi kó wa bá ó kó wa san léyìn ayẹpẹrẹ àmọ́ wò ó bùn sí ń bọ̀ ṣé owó òlu náà lọ ń bọ̀ asan tó ń tẹ̀lé gàgàù àbí òyọ sówó òlu náà lọ ń bọ̀ asan tó wẹ̀wù tí òfin hàn pé wèé ṣe mùsùlùmí sẹ́wùtà nípa ẹ̀ máa wọ lórílẹ̀‐èdè tiwa nù táwa náà lọ fẹ́ wá san owó òdu fún tọkọ dákàrà jù ọ̀dájú kọ́ ọmọ tó ń sè é fún nǹkan tó ṣe wọn àní gbowó lọ́wọ́ rẹ̀ ó jìyà rẹ̀ ká ẹjọ́ ẹjọ́ ẹ̀hẹ́ wọ́n fọwọ́ ara wọn kó wa lé yẹyẹ pẹ́rẹ́ tómi lọ ń bọ́ wa sanwó òlu fún lọ ń san pábọ̀ ó lè fọwọ́ rẹ̀ pààyàn mi abọ́ dàn kàn mọ́ aha àti ayọ́tọ́ jìzìyẹ́tẹ́ àníyẹ́dín wọ́n hó ń sọ irun títí tí wọ́n fi mọ́wọ́ òde wa owó òlu wa gbọ́wọ́ wọn léèyàn yẹpẹrẹ wọ́n tún láwọn ọ̀gbà ìgbà náà lọ́wọ́ kan ìsàǹgbìlá lè mọ kọ́ tẹ́lẹ̀tẹ̀yẹ̀ wá ìrànlọ́wọ́ ọlọ́run láti jà wọ́n lógun mo rò pé ẹrígbà tí ó tó dogun ẹgbà Islam àgbà ẹ̀sánwóòlù àmì sàn ẹ̀yìn ìgbà náà lẹ́wọ̀ àtọ̀rọ̀ ìrànlọ́wọ́ ọlọ́run láti jà wọ́n lógun. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى gbogbo ẹni tó bá ti wà ń kó àṣẹ tẹ́ bá bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tọ́lẹ̀ kò bá jẹ́ káfíìn ìbá rí kéfìrì àwọn náà káfíìn Musa àti Harun àwọn jẹ́ mùsùlùmáàni síbẹ̀síbẹ̀ àwọn fẹ́ bá kèfèrí sọ̀rọ̀ ọlọ́run tó ń pa án láti kó faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha ẹ mọ̀ kéfìrì àwọn náà nínú bó ti lágbára. ó lè ní kí wọ́n bẹ́ àwọn méjèèjì lórí lọ́ba tán tó ó sì lè wọ́ lọ kọ́ mọ́ pa idà tán fẹ́ fi bẹ́ wọn lórí pé kọ́ rẹ̀ wọn lọ́rùn àbí òye wa ọlọ́run sì mọ́ kò sójú ẹni rí mọ́ torí ẹ ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá sọ àhání ìsìn à ń sọ pé àwọn àjọba ní àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tí nàìjíríà náà ò wọn máa sojúṣe wọn bó ti se tọ́ àti bó ti se yẹ níbi ká wá ààbò tó péye fáwọn ọmọ orílẹ̀-èdè pákàleke àìrẹ́dọ̀fí lórí òróǹro ló ń ṣẹlẹ̀ nínú ilé lójú àná arìnrìn àjò nínú àwọn àgbòrò wa gbogbo ìjọba sì ló ń gbìyànjú torí pé ká ẹ máa wọ nǹkan o adìẹ tọ́ àwọn afẹ́ ṣàtúnṣe afẹ́ pàkíyèsí ìjọba tabaajo sáǹsẹ pè fún tá a lọ gun mímbà sáǹfún láwọn èpè kàǹsù kàǹsù gbóná kí lẹ rò pé yóò tún sùn onítùn kankan sí nǹkan tó ti bàjẹ́ tẹ́lẹ̀ yóò tún máa bàjẹ́ sí i wọ́n á fún aláǹfààní ká wá bá sọ̀rọ̀ wọ́n wá ló ti gbọ́ àdéhìí kan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé ṣẹ̀hídì tó ga jù lọ́dọ̀ lọ ìlẹ́ni tó sọ gbólóhùn òdodo lọ́dọ̀ olórí tó jẹ́ alábòsí tó á ti torí òdodo tó sọ tó ní kó ọbẹ̀ lórí wọn náà wá ń wọ ẹni tí ọbẹ̀ olórí wọn náà wá lọ síwájú olórí ẹ wọn á ní tí ìbá ṣe àìpẹ́nipẹ́ni àìfihàn péyàn tí márùn kó sábà tẹ́wọ̀ ọ mọ iye àwọn èèyàn tó ń ṣèjọba lé lórí wọn á ń pa àwọn èèyàn mọ́ ọ lọ wàláhì mọ́ ń sọ fún ọ̀pọ̀ wọ̀ náà mo ṣe sọ fún ọ o tún wò mí èmi mọ̀ bọ́ sọ̀rọ̀ lọ tẹ́jú mọ́ mi ọ wá súnmọ́ lọ. sọdá <laughs> sí ni pé wàá jẹ ìyà wàá jẹ owó ìyá mà wàá kó o ṣeun wàá kó o ṣeun torí ẹ o lè rí nǹkan kan tún ṣe bẹ́ẹ̀ o lè rí nǹkan kan tún ṣe bẹ́ẹ̀ kàtọ́ bá déwájú rẹ̀ wàá bá sọ̀rọ̀ tán lẹ̀ náà àmọ̀pẹ́ ń gbìyànjú àmọ̀pẹ́ ń gbìyànjú àwọn akórílẹ̀-èdè yìí ó tóbi bó tilẹ̀ jẹ́ pé yẹn ti tẹ̀ gbà kọ́ hán o dábàá sòdodo fún yín kọ́ hán rárá ẹ dákun ẹ jẹ́ fún yín lápèjúwe mẹ́ta nínú àwọn àpèjúwe tó ṣe pé tá a bá ní ká tẹnu bọ̀ àbí òye títí tí ọjọ́ òfin kẹnu bọ́ kó dọ̀tún la àní dákẹ́mbẹ̀ àmẹ́jẹ́ fún yín lápèjúwe mẹ́ta torí mẹ́ta náà ti tó mọ̀ bí nǹkan yìí ti ṣe búrẹ́kẹ́tọ́fẹ̀ bóyá ẹ̀ láǹfààní láti gbọ́ àmọ́ pé nǹkan tẹ̀ mójútó pọ̀ lábẹ́ pẹ́ ń ṣàkóso ìjọba abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́wọ́ bó fún yín lákòóso ìṣe àpèjúwe alákọ̀ọ́kọ́ mo rò pé yé ẹ sì máa gba ngolo tí ó sì máa wọ tí ó máa wọlé sí látàkùn ara mi tí ò ní máa tí ó sè yọ fẹ́ bínú kò ní lè bínú ó dàbí ọba akẹ́ni tó ṣe pé wọ́n fẹ́ pàkíyèsí rẹ̀ sídìí pé kìí sin lọ kọ́ máa sin lọ wọ́n á wò láàfin rẹ̀ àti wọ́n á wò. ala làwọn àwọn làwọn ti ń tẹ̀lé sunna nabi muhammed sallallahu alayhi wa sallam àwọn á kí baba kọ́ ọpẹ́ àwọn baba kọ́ ọpẹ́ láàbù so nítorí gbé àwọn wa nù káàsì tún ra sọ ọ̀rọ̀ kan àbí méjì tẹ́ ẹ bá gbà wá láyè ètò kíkà bá sọ̀rọ̀ kan àbí méjì ó tí sọ̀rọ̀ tọ́lẹ̀ o ká sọ̀rọ̀ kan àbí méjì tẹ́ bá gbà wá láyè ọ̀rọ̀ tọ́lẹ̀ o. ọ̀rọ̀ tọ́lẹ̀ kúkú ṣe kọ́ ọmọ sunkún tó ọmọ ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lẹ̀ kìí ṣe pé kọ́ ọmọ pò kọ́ ọmọ pò fúlọ́ ọ̀rọ̀ mọ́ra rẹ lẹ́nu kọ́rọ̀ ọmọ lè jáde kọ́ ọmọ kí lòlò láì kí lòlò àbí òye wa wa kéèké ni yóò mi alágbó ẹ̀kọ́ àwọn dìndínrín gbàtọ̀ ìfún wa jù so àmọ́ ọ̀rọ̀ tọ́lẹ̀ ni kéèké a sì fẹ́ bá yín sọ gbólóhùn méjì tí ẹ bá gbà wá láàyè inú rẹ̀ ó dùn ẹ máa bọ̀rọ̀ lọ. ṣùgbọ́n táwọn ń bọ̀rọ̀ lọ bá ní mu a mọ̀ pé láti ìgbà tá a ti jóye tẹ́ ẹ ti gorí àpèrè àwọn bàbá yín tẹ́ ẹ ti ń ṣe bí náà Islam ti ní ìdàgbàsókè ìdàgbàsókè tó ṣe é pé tá a bá wò sí kó tó di pé ìjọba wọn lálàárù rẹ̀ ń lò yìí tàbí pé olóòtú máa wúra rẹ̀ pẹ́ gbòǹgẹ̀sì ányà so títí àwa wò ní ìsinmi pé kẹ́lẹ́ bá bá wa dé ìdàgbàsókè tá a ní ọ̀lẹ́gbẹ́ yìí ládé á fẹ́ kí bàbá káwọn náà máa gbéra pa ní gbogbo ọjọ́ júmọ̀ àtọ̀ sáwọn as-salawatul khams tá a mọ̀ pé lè má mójútó kẹ́ ẹ máa pín júmọ̀ àyàn láàrin àwọn mọ́sálásí inú ìlú gbogbo àwọn tó mọ́sálásí lánìkan lẹ́ sí máa ti sọ láti ẹgbẹ́ kó ti débẹ̀ kó tó di gbọ́n légùdù lọ́kùnrin so ẹ̀yin wá sọ pé àmọ̀ ah, kó mọ́sálásí lánìkan lẹ́ sí máa ti sọ láti àwọn afẹ́kẹ́ máa pín kábà yìí ládùúgbò kọ̀ọ̀kan ládùúgbò kọ̀ọ̀kan bí sẹ́yìn bá ti ń bọ̀ ká ti máa gbọ́ lẹ̀ kó tó di pẹ́ wà dábàá máa wò pé à wọn ò lọ mọ́sálásí ìlú náà ẹ sì ní máa wá tọ gbogbo ẹ lójúlé lójúlé àbíkò lẹ ti wí bàbá wa ẹ ǹjẹ́ wí bàbá ti gbọ́ bàbá ti gbọ́ bàbá là ń bá wí ẹ ṣe bàbá kéde <laughs> sọ kó sọ pé bàbá ti gbọ́ bàbá ti gbọ́ kí bàbá ọmọ bàbá fèsì bàbá ni wọ́n máa gbìyànjú wọ́n máa wá kí ọ̀dà fún kí ọ̀dà fún àti kékeré tó dìde mọ́sálásí ibi báyìí ni wọ́n wà ní jùmọ̀ àti bọ̀ yìí bàbá bá sì wà lòdì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bàbá sọláàtì yẹn ò lè ní tùmọ̀ tẹ́ ń bá tún sẹ́bọ̀ ziyara mi pòròpóyè tẹ́ ń bá tún sẹ́bọ̀ ziyara ẹ sọláàtì tẹ́ ń ṣe kò lè ní tùmọ̀ kò lè ní tùmọ̀ torí ẹ ká máa kéè sòǹgbà tó bá ti lọ tọ́lọ́ fẹ́ bá ti nà síà tọ́ ọ bá sọ̀rọ̀ tọ́lẹ̀ bóyá yọ jẹ gbọ́ kọ́ran ti ọlọ́ àbí kọ́ gbọ́ kọ́ bẹ̀rù ọlọ́ lé ìjẹba àwọn. gbàdá yìí bá wa lọ sí nàṣí àfọ́ba tẹ lọ pàkíyèsí gómìnà tẹ lọ pàrọwà fọlórí ìjọba olórí orílẹ̀-èdè kọ́ wà nǹkan kan ṣe sí ọ̀rọ̀ orílẹ̀-èdè ò ṣe fara rọ ẹ má fi sínú ẹ̀mí yín pé ẹ rẹ̀ fún gbàbọ̀ sẹ́wọ̀n kí n tọ́ ba níyàn jẹ́ nu kọ́kọ́rọ́ bí yín ajá jẹ́ nu kálukú yín ẹ ti lọ lo oògùn jẹ̀dí oògùn fọ́nú pé bí wọ́n bá tẹ̀ fún yín lẹ́bùn tẹ́ gbé wálé bí ká ẹ má jẹ àjẹ yóò kọ́ lẹ́ bá sì parí ọ̀rọ̀ tẹ́ bá wọn sọkọ̀ bá wọn lálàáfíà ara so làwọn bá bá yín sọkọ̀ bá kùgbé ọ̀rọ̀ wọn ni ẹ máa lọ omi lásán gan wọn ò fi lọ yín wọ́n sì ti fọnú kalẹ̀ ọlọ́run mẹ́jọ ọ̀dà kúkẹ́ tó jáde so eléyìí túmọ̀ sí pé àníyàn rẹ̀ ọ̀dà ntọ́ ọba lọ ọ̀dà ọ̀tọ̀ ní ntọ́ ọlọ́ọ̀ba lọ ọ̀tọ̀ ní ntàníyàn rẹ̀ sọ ẹ̀sìn mọ̀pá níyàn wọn a máa fi sàyàn lẹ́sìn faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha qala rabbana innana naqafu. أن يفرط علينا أو أن يطغى wọ́n ní ìwọ ọlọ́run anabi musa àti anabi harun aleyhi salam àwọn ló ń ké gbàjarè lọ sọ́dọ̀ ọlọ́run báyìí o àwa o à ń bẹ̀rù kíkẹ́ kí fìràwọ́nà kọ́mọ kájú fi yà jẹ wá kọ́mọ lọ ta ẹnu àlà lórí wa yẹn ni pé kàkà kó ní ẹ bá mú wa kó ní ẹ bá lù wá pa ó ti ta ẹnu àlà lórí wa lọ sẹ́mi náà lẹ́ ń bá sọ̀rọ̀ bá wọn ọ̀yà ẹ bá ń kó wọn fẹ́ẹ́ mọ̀ sẹ́pẹ́rẹ́ ẹ bá ń kó wọn ẹ̀yin wò rẹ̀ ẹ lè lu wọn pàǹbì tí wọ́n wà tó o ti ta ẹnu àlà lórí wa ẹ sì mọ̀ kọ́ lọ́lá ó lè ṣe bẹ́ẹ̀ ṣe áá ohun odidi ọgbà tí ifọ̀ bá jẹ asansọ mẹ́tì gba ìbọn lọ́wọ́ ọmọ ojú òun wá ní owó ìmọ̀lúkútù pẹ́ẹ́dẹ́ nírú ẹ̀ lọ ẹ̀yà ẹ̀wọ̀n fi èsùn pépépé tí labalábá kú wájú náà bẹ́ẹ̀ ni mo ní kó kú báyìí wọ́n ti rọ ọmọ wọ́n ti lù ọ́ lùkulù so ó ti ó ti táyé ẹnu àlà lórí wa rẹ̀ torí pé tí wọ́n bá ń pè yàn ní ẹni tó wà ń pò ńlá wọ́n á máa bí ìbínú ńlá wọ́n á máa ṣe àṣìṣe ńlá ìtáyé ẹnu àlà wọn ó máa ní ńlá tí wọ́n bá ní baálẹ̀ bínú kọ́dà bíi kọ́bọ̀ bínú o mo rò pé yé wa ọba tún jọba lọ nínú bẹ́ẹ̀ ti categorize ara wọn so ọba kan tóbi ọba tó ń bá bínú kọ́dà bíi àwọn ọba tí ò tó wọn lọ́ba onípò kínní ọba onípò kejì ọba onípò kínní kọ́dà bíi ọba onípò kejì ọba onípò kínní náà wọ́n tún jura wọn lọ láì jẹ́ tìjàkadì wọ́n jura wọn lọ́nu ká sóòsà wọ́n jura wọn lọ́nu ká ṣẹbọ torí ẹ ẹlòmíì ẹ̀pọ̀ yìí ní gidi ẹlòmíì ti wọ́n náà láti sáfù gbogbo òlu ti ń ké yíké àti àwọn baba ńlá wọn eléyìí ti fẹ́ rún tán kìí sọba gidi abẹ́rẹ́ bẹ́ẹ̀ eléyìí gba tẹ́bọ ní tiwájú tẹ́yìn ah, àwọn baba ni ẹ̀ bàbá ń di kásẹ́bọ táni bàbá àyà tí ó kó wa lọ sí ọ̀nà tá a ti wọ jahannama rọ qala rabbana àwọn méjèèjì sọ pé rèé ẹlẹ́dàá wa ìnana nakhafu ay yafruta alayna dájú àwa ń bẹ̀rù kí Fir'auna ọmọ lọ ta ẹnu àlà lórí wa yóò fi àjẹ wá ṣùgbọ́n ìyà tó ju ìyà ń tà sí lọ. àwọn ìyàtọ̀ ọ̀ àbí kọ́ tayẹnu àlà kó tẹ ìgbéraga tá a wí èmi èmi láti bẹ́ẹ̀ sí ẹgbà tọ ẹ mọ̀ kọ́ bá mi ìbínú ó lè ní akọ́kọ́ lọ gbàgbé wọn sínú túbú ibi tó kù sínú ọdún karùn-ún ọdún kẹfà. ọjọ́ kẹwàá wọ́n gbàgbé rẹ̀ nù tó kò tí ì rí kankan ṣe sọ̀rọ̀ rẹ̀ ẹ̀dá ti lálà ṣe tán nínú túbú yìí ẹ̀wọ̀n kí wọ́n á birikiti ni lọ́sàn-án gangan tó ní lè rí ilẹ̀ ọwọ́ rẹ̀ ní ń sin gbé púpọ̀ jù kí ni máa ta fífọ́ la máa fọ́ torí ẹ̀ ìyá burúkú ni wọ́n tún á sọ eruku ti ba ń kù òkùnkùn ń bẹ́ńbẹ́ tí tó fọ́ lójú tẹ́lẹ̀ náà eruku tí tí wọ́n ń ara ara bọ́ǹbù lọ́wọ́ nù ó ní wọn lọ gbàgbé túbú rí nǹkan mẹ́ ọ wá tiẹ̀ wá díjọ́ kan ó ní mo fẹ́ jẹ́wọ́ ọpọlọ lánìí mi ọlá ń tiẹ̀ ń gùn mí ẹ lọ ẹrú márùn wá ní nínú túbú márùn bá mú wọ́n ebi ọba léèrè òbí ebi fọ́ complain bàbá ẹni ká gbàgbé eléyìí àwọn eléyìí Tinubu ni ẹ tí ìtì dájọ́ ló mo ní kí ẹ bí àwọn èèyàn lójú nígbà ọba bẹ lórí tẹ́lẹ̀ máa ṣàlàyé àbọ̀ fẹ́ fún wọn so pé ọlá òun tiẹ̀ fẹ́ òun fẹ́ fi hàn yín bọ́ọ̀lù òun ṣe ká ń lọ láàárá nù ayé fàmílì tètè tutọ́ ètò àwọn ọba máa jẹ láyé jọ̀nù kó tó di kí wọ́n ká wọn kò bí ẹja tó ti gbẹ nígbà tó yìnbó dé àbí òye wa wọ́n sọ wọ́n di constituted monarchies òfin ti dè wọ́n torí ẹ̀ iná ló jẹ́ kí ẹ lè máa jẹ́ pé ẹ ń sọpọ ọba ọba ọba ọba táwọn èèyàn máa sẹnu pààyàn-pààyàn lónìí àwọn ọba wa àwọn ọba ọba yín wò níṣẹ́ ni wọ́n ti súnmọ́ ńgbà àwọn the constituted monarchies láyé ìjọ à ayé fàmílétèkì tuntun ni ọmọ máa ń ti ń jọba gbogbo orin tó orí tí wọ́n ń dá wákà àwọn olùkéré ni kí lẹ́ ń fọba kù tí wọ́n sọ pé ọba ọba aláṣẹ àṣẹ náà dàmọ́ wọ́n ti gbà kúrò lọ́wọ́ wọn láyé tí wọ́n ti gbà kúrò lọ́wọ́ wọn kàn wọ́n kàn kọrin ní ìsinmi kò nítumọ̀ so eléyìí túmọ̀ sí pé ìgbà tí wọ́n ti constituted wọn ó ti di pàgbára dínkù wọn ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ àfẹ́bọ́ ẹbọ àtòsà lókùn gbogbo wọn máa ni wọn máa sòsà ọkàtí àyíkọ́ nsọ́dún Elédùmarè ń jẹ́ òní abẹ́rẹ́ rí kámẹ́ ọdún Elédùmarè Allahu Akbar ọ mà ga ọ wàá lò náà ló ń wí òun sọ pé ṣé bẹ́ẹ̀ yìí máa sọdún ọ̀ràn míyàn ẹ̀yin ọba yòókù ẹ máa sọdún Ọbàtálá ẹ̀yin ọba yòókù ẹ máa sọdún àwọn aláàlá lẹ̀ kálukú ọba ó wá sọ bí Elédùmarè kí ni ń jẹ́ Elédùmarè nga ẹ̀yin tí a gbọ́ Yorùbá kí ni ń jẹ́ Elédùmarè lẹ́sọ̀ lọ kò sínú kọ́ lọ Elédùà kò sínú kọ́ lọ èwo ni Dùmarè èwo ni Elédùà Allah ń jẹ́ Allah àwọn orúkọ rẹ̀ yókù ń jẹ́ orúkọ rẹ̀ mo rò pé yé wa àmì Elédùmarè à kò sínú kọ́ kò sínú kọ́ yóò bó sì dáàmú. Ịdịnụ nu tí fi ń bọ fi ń bọ pẹ̀ wọn ò dá Allahumma ìdí wọn dánu àfẹlẹ́dùà ntàwọn dánu agbósókè àbí òye wa ọba mi ọ̀sọ́ ẹ̀pẹ́ lẹ́yìn òsòkè òun ló tún kàn àmọ̀tà ti ń bẹ lókè fọ̀rọ̀ pé wa tuntun ó ní òun aláṣẹ ìkejì òrìṣà kó ta. <laughs> ó ga o eléyìí túmọ̀ sí pé àwọn ọba tọ́ba wo bọ́lá àwọn ti tó wọ́n máa sinú bí tọ́ba wo báwọn ti ti ga tó wọ́n máa gbéraga tí wọ́n máa wúra rẹ̀ sẹ́yìn rọ́bà kan rí tí ń rìn lọ lẹ́ni tó fọwọ́ pààyàn á bóyá tọ́ba lọ sí hajj tó dáwọ́ pàtó àti gbogbo ará yòó yunifọ́ọ̀mù làwọn jọ wọ̀ kọ̀mọ̀sọ́ba kò sí jòyè ń bì bóyá o lè fọwọ́ pọ́n yìí ń bẹ̀ kú tí ìmánì rẹ̀ bá lékún sí. àmọ́ nílé níbi títí ń fọlá tí gbogbo yìí ń dọ̀bálẹ̀ fún ọbọ̀ wàá fọwọ́ pọ́n yìí kékeré ẹ̀rí kí wọ́n fi rùkẹ̀ sẹ́yìn rẹ̀ yóò múrú kẹrẹ lọ́wọ́ ni tí wọ́n máa san pọ̀ ọlá tí wọ́n máa gbẹ́sẹ̀ ọlá níbi títí ń fọlá tí wọ́n máa sọ̀rọ̀ bí ẹni tó ṣe péńpé dì nítorí pé ń sèse pé òun wà ní ọlá eléyìí jẹba à ń bẹ̀rù o à ń bẹ̀rù kọ́mọ̀lọ́ sínú bílé wa lórí. kọ́lẹ̀ kọ́lẹ̀ lẹ́ tọkọ fa kọ́lẹ̀ lẹ́yìn méjèèjì ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù nítorí pé èmi ń bẹ lẹ́yìn ẹ máa ń pé ọlọ́run ọba tó ra yín sẹ́lọ̀ yẹ ká bẹ̀rù èsì firawuna tẹ ń jíṣẹ́ fún firawuna lẹ́tọ̀ọ́ sí kẹbẹ̀rù rẹ̀ ó ń gẹ́gẹ́ bíi tani anangasi rẹ̀ láì ẹ má bẹ̀rù rẹ̀ ẹ má bẹ̀rù rẹ̀ ìnani màkúmá asimaru wà ọ̀rọ̀ èmi ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì o mò ń gbọ́ mò ń rí màáyà ń bí wọ́n pè ní màáyà tó ń xọ́ọ̀sọ̀. ìbẹ́ pẹ̀lú ẹni èyí tá a sà máa ń re fáwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ àwọn ànábì rẹ̀ àtàwọn olódodo àtàwọn tó kúkú ṣàhídì àtàwọn ẹni rẹ̀. irú náà ni ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́nsọ pọ̀ sọ fún Abubakar nígbà táwọn méjèèjì ń kòtò tó sọsọ fún pé la tahzan inna Allaha ma'ana wọn kọkàn jẹ torí pé dájúdájú Ọlọ́run bẹ pẹ̀lú wa wọn ń pèlè ẹni ma'iyyatun khassa àmì ìtọ́lọ̀ ń sọ pé ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum àwọn èèyàn mẹ́ta wọn ò ní máa sọ̀rọ̀ jẹ́jẹ́. àfi kọ́ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa kó sì kẹrin wọn. wala khamsatin illa huwa sadisuh wala adna min dhalika wala akthar. ولا أكثر إلا هو معهم أينما كانوا أمتع wọn ò ní máa sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ àfi kọ́lọ̀ wọn bó sì kẹrin wọn wọn ò sì ní jẹ́ márùn àfi kọ́lọ̀ wọn bó sì kẹfà wọn wọn ò ní kéré sí iye àwọn nǹkan tá à ń sọ yìí àfi kọ́ pọ̀ jù bẹ́ẹ̀ lọ àfi kọ́lọ̀ wọn bó wà pẹ̀lú wọn wọn ń pèlè ní màáyíyàtún àmà ìbẹ pẹ̀lú àwọn ẹrú rẹ̀ ní bíbẹ tó gbòòrò látàkọ́fà ẹ̀yin méjèèjì ọ̀gbọ́dọ̀ bẹ̀rù dábàá fi bẹ̀rù ẹni jíṣẹ́ ọlọ ẹ̀kọ́ ní ìfẹ́yìn náà tẹ̀ ń jíṣẹ́ ọlọ tẹ̀ ń sànàbí ọlọ àmọ́ tẹ̀ ń sàlàyé ẹ̀sìn ọlọ fáwọn èèyàn ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú yín tẹ́fà ti bẹ̀rù ọ̀tọ̀ ní tọ́lọ̀ ọ̀sọ̀ ọ̀tọ̀ ní tẹ́ẹ̀mà wò ọ̀tọ̀ ní tẹ́ẹ̀mà bí ọ̀sọ̀ ọ̀tọ̀ ní tẹ́ẹ̀mà wò ìbẹ́yìn náà ti rí láwùjọ lónìí àwọn ah, bẹ̀rù wọn mọ̀ lọ polú ààrẹ àwọn yẹn burú ọ̀tọ̀ ní tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ ní tó àmọ́ tù wọ́n mọ̀ fú àyà níbi tí wọ́n ti ń sàlàyé àlùkùránì torí wọ́n ti rí pé àyà yìí yọ ba ẹni tí ń bẹ́ ń dùn ó torí rẹ̀ ó lè sọ pé ajá náà sì ibẹ̀ ńkọ́ la ní kọ́ ọ̀ka bàbá níbẹ̀ ńkọ́ ní kọ́ ẹ̀ka <laughs> so ibi tí wọ́n bá ní kọ́ ọ̀ka tí wọ́n ń wò ó pé kò ní dá wàhálà rẹ̀ ni wọ́n kà so torí pé àwọn ń bẹ̀rù ọ̀kọ́ ò lálẹ́ hu. Ah, ọlọ́ni kọ́lẹ̀ kọ́lẹ̀ lẹ́ tẹ̀kọ́fẹ́ ẹ bẹ̀rù ẹ bẹ̀rù. ìdí tí Musa àti Haruna fi sọ pé àwọn bẹ̀rù ìnana nàkọ́ ẹ̀yẹ fúru pààlẹ́ iná wọ́n lọ ta ẹnu àlàlé wa ló nínú òbínú. ó ní pé iṣẹ́ tí wọ́n fi wọn bẹ́ẹ̀ ṣe fi wọn fẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fi sẹ́ràn èèyàn lèèyàn fẹ́ jẹ kò sí tàbí ṣùgbọ́n tọ́ọ̀bá láyà ò ní lè jẹ tọ́ọ̀bá láyà ò ní lè jẹ nísìnyí aràn kíkọ́ lọ sọ fún àwọn òṣòwò tí wọ́n ń jẹ wéèlì sáńfùyàn ló wéèlì pípé òfin ọlọ́run kò gbọ́ owó sísan kò gbọ́ owó jíjẹ nítorí téèyàn bá ṣe bẹ́ẹ̀ àti pé kọ́ máa palẹ̀ ogun má eléyìí tí wọ́n gbé wá bá látọ̀dọ̀ lọ. téèyàn bá jẹ́ pé èèyàn bá bẹ̀rù ó ní lè jísẹ̀ o ṣé wo ni ni òtó wo ni àbí wo yàn ni òtó wo yàn wọ́n á ń sọ ọ́ fún wa ike ká fi owó èlé jíjẹ lẹ̀ ká má máa gbà ká má máa san bọ́lá tí wọ́n á ní ìpìlẹ̀ ọ̀rọ̀ wa ẹnìkan ni ọjọ́ rẹ̀ lójú ni tí ọba àjẹkọjọ rẹ̀ lójú kí ẹ máa sọ kóbókóbó níwájú wa ara ẹni tó gbọ́ létí káò ara ẹni tó ti ọ̀sẹ̀ yìí kó àwọn ọwọ́ jàkàjì. torí ẹ àwọn fẹ́ jí sí ọlọ́ọ̀bọ́lọ́ ti ṣe fi ran wọn ní òjò wọn bẹ̀rù ni wọ́n ti sọ pé àwọn ń bẹ̀rù wọ́n ń retí kọ́lọ̀ ó kí àwọn láyà tó bá jẹ́ wọ́n ọmọ Yorùbá ni wọ́n bá bẹ̀ ń sẹ́ ibẹ̀ lásàkàn tẹ́ ẹ máa dá wọ́n ní jọba fi iṣẹ́ ẹrú rán ni a sì jẹ abẹ́ rí nǹkan ìyẹn ni wọ́n sọ pé sọ fún ìkìtọ̀ ọba ti dọ́dọ̀ rẹ̀ kọ́ máa bọ́ ọ̀bọ̀ báyìí pàtó ọ̀hà débẹ̀ wọ́n ní kí n sọ fún fáwọn retí kẹ́ ẹ dákun kẹ́ ẹ mọ̀sálá ìwà. <laughs> ìdáhùn ti sọ fún wa ni pé tí o bá ti dọ́dọ̀ rẹ̀ sọ fún pé mo ní kó máa bọ̀ ọ̀bọ̀ báyìí báyìí bóńdà ní bá ń jẹ lọ́kọ́ pàṣì. wọn á sọ fún wa ní kẹ ẹ dákú kẹ ẹ mọ́sálàì wà àwọn ń retí yóò dùn mọ́ àwọn kẹ ẹ bá lè tètè jẹ àwọn ẹ dákú ẹ gbọ́ Yorùbá lẹ́wọ̀ nítorí kó ń gbọ́n nìyẹn ọgbọ́n arọ́ òun bá ní òun ò ní wá yóò tó bí ọ̀tún la kó òun tó wá lọ́rọ̀ náà ní tó ń mójútó láti òun ìṣẹ́rú ẹnìkan tó ti jí sẹ́kùn mo jí sẹ́kùn tó mo sẹ́rọ ọlọ́run ló gbé ẹ̀sẹ̀ ẹran mi náà mo jí sẹ́kùn kí ló á mú mọ́ wà èmi ọmọ o <laughs> gbogbo àwọn ọgbọ́n ọ̀rọ̀ ọgbọ́n tí ò tó méjì tó ń pè mẹ́ẹ̀ẹ́dógún. ọ padà tẹ́ ni torí kò sí sọ́tà sírí òní padà tù lọ́mọ tí mo rántí ọtí mo sọ fún pé kó sọ fún ọkọ máa bá ní wàrà ń ìwọ ọ sọ pé wàrà ìṣèṣà ah, mo pé mo pé sẹ́ńtẹ́ mi ń jíṣẹ́ náà mo ah, ẹ lọ ń gbọ́ bó mo léèrè sọ̀rọ̀ kí n tó ọ̀fẹ́ náà ni eléyìí jẹ́ bó ti jẹ́ torí pé ẹni tó rán ni níṣẹ́ ló sọ̀rọ̀ kì í ṣẹni tá a rán kò gbọ́dọ̀ kọ́ lẹ́nu ó ti tó wà kó débẹ̀ kó sọ pé wọ́n ní kí n sọ fún yín pé tọ́ba ti jíṣẹ́ fún yín tọ́ba ti jíṣẹ́ fún ọ kó o máa bàbọ̀ ní wàrà ṣe bá wọ́n ní kí n sọ fún yín pé tọ́ba ti jíṣẹ́ fún ọ kọ́ ọ máa papọ̀ ní wàrà ń tètà sọ́ọ̀tẹ̀ ọ̀dọ̀ exactly tí wọ́n ní kọ́ sọ lọ́sùn so bí wọ́n ṣe máa jíṣẹ́ alukur'ani lẹ́sẹ̀ pé wọ́n ní kí n sọ fún yín pé tí mo bá ti jíṣẹ́ fún yín kẹ́ máa bá mi bọ̀ ń wàrà ń tètà ọ̀rọ̀ tiẹ̀ lọ́ sọ o lè tẹ́sí wọ́n ní kí n sọ fún yín pé tọ́ba ti jíṣẹ́ fún ọ ní wàrà ń ṣe tà kọ́ ọ máa bà bọ̀ tọ́ba ti jíṣẹ́ fún ọ sọmọ pé wọn náà ọ̀n nàárẹ̀ tì tí wọ́n wí nínú ìtì àkìlọ̀ wọn fẹ́ bọ̀ lẹ́rù ní olè sẹ́mi wọn sọ̀rọ̀ ní mi ò sọ̀rọ̀ nítorí wọn ní kí n wí òní mo wí tọ́ba dàbí ẹsẹ̀ ẹni tó rán mi ní kẹ́sìkì ni kẹ́ẹ̀bì léèrè ìtumọ̀ pẹ́ni tó rán ní sẹ́là bẹ̀rù àìbẹ̀rù ẹni tá a jẹ fún tọ. إنني معكما أسمع وأرى lọ́ọ̀ni dájúdájú èmi ń bẹ pẹ̀lú ẹ̀mí méjèèjì ọlọ́ọ̀ni lẹ́dàá wa ó ń sin wọn lákìnní ẹ̀ ó ń kì wọ́n láyà ẹ máa lọ èmi ń bẹ pẹ̀lú yín wọn ò ró wọn o wọn gbé wọn sínú pósí pẹ̀lú gbẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀fọ̀ lọ́pọ̀lọpọ̀ ọwọ́ àṣebẹ̀ fúnjọ́ méje òní wọn ń rú ọ ebi ní ọ̀fẹ́ hàn lè mọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa wọ́n kì wọ́n láyà ni walillahi al-mathalu tọ́lọ́n. làpèjúwe tó ga jù wọn ní ẹranko bí ajá tá máa fi ṣọdẹ tó bá lérò tó léèyàn lẹ́yìn bí olówó rẹ̀ lọ́pẹ̀túrú àbí onípa lọ́pa torí olówó rẹ tó ní tó wà lẹ́yìn ẹ̀yìn lọ́lọ́ yín lẹ́yìn ẹnu yóò máa jó bebebe ni níwájú à ń kí lòlò sí lọ́rọ̀ yìí. asma'u wa ara ọlọ́run tọ́ka sí ìròyìn méjì nínú àwọn sifatun fi'liya àwọn àròyìn tó ní í ṣe pẹ̀lú sẹ́ eléyìí tó jẹ́ pé ọlọ́run a máa jẹ́ ìròyìn fún ní ìgbà tó bá fẹ́ àti bó bá ti ṣe wù. asma'u mò ń gbọ́ wá ọ̀rọ̀ mò ń sì rí yín mọ̀ ń gbọ́ ohun tí ẹ̀ máa sọ fún fìràwọ́nà mo sì ń gbọ́ ohun tí fìràwọ́nà máa fi dá yín lò kò sí tó lè ṣe fún yín wà ọ̀rọ̀ màá sì máa rí yín ẹ̀yin ni o fìràwọ́nà ni gbogbo yín mọ̀ ń rí ọ̀sẹ́nìkan tí ó pamá nínú yín tó báyìí ni ọlọ́run wa sọ fún Musa àti Harun asma'u olùrí lọ́lọ́ wà ara olùgbọ́ lọ́lọ́ olùrí sì ni. فأتياه فقولا إنا رسولا ربك ẹyin méjèèjì ẹ lọ bá sẹbàtì dọdọ rẹ kẹ sọ pé dájúdájú àwa méjèèjì jẹ ìránṣẹ́ olúwa rẹ ìyẹn ni kí yàtọ̀ sí bí wọ́n ti ń pera rẹ lólùwà ìrántí olúwa rẹ làwa jẹ èyí tí ò ní ẹja ń bá kan nu tá a ráyè láti máa ṣe fàǹfà lórí rẹ tani ó sọ pé Allahu kìí solúwa ọ̀hún tá a lẹni náà kọ́ yọjú níbikíbi tó bá wà láyé tó bá ti gbọ́rọ̀ yìí tó mọ̀ kí Allahu kìí solúwa rẹ̀ dákun yọjú. àwọn abiyọ́ bí bàbá rẹ lọ́dọ̀ àbí ìyá rẹ̀ baba ńlá rẹ ni àbí baba ńlá kù kan gan sí kan kò ń lọ ṣẹ̀dá rẹ ọlọ́run ló máa ń ni olúwa wa inna rasula rabbika sọfúnpá àwọn méjèèjì olúwa rẹ̀ la jẹ́ ẹ rí i pé ńgbà tó lọ́wọ́ bó fún Musa àti pé ló ṣe fún un tọrọ kọ́lọ́wọ́ bó ṣe ní amúgbálẹ́gbẹ̀ẹ́ olùrànilọ́wọ́ ọlọ́run wá ṣe haruna lánàbì lásán tí ò ní jẹ́ ìránṣẹ́ ọlọ́run tí ò náà ní ìránṣẹ́ a sì mọ̀ pé kò lè jẹ́ ìránṣẹ́ ọlọ́run àfi kó jẹ́ ànábì ọlọ́run. kullu rasulin nabi wa laysa kullu فأرسل معنا بني إسرائيل táwọn bá jẹ́ ìránṣẹ́ olúwa rẹ̀ à ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé ẹ ti mú wọn lẹ́rú ẹ mú wọn mọ́lẹ̀ ẹ tì wọn mọ́lẹ̀ ẹ jẹ́ kí wọ́n lè gbérí wọn jẹ́ èèyàn ẹ sì fi wọn lẹ̀ kí wọ́n jẹ́ ẹranko tí wọ́n bá jẹ́ èèyàn ó yẹ kẹ́ ẹ tú wọn sílẹ̀ tí wọ́n bá sì jẹ́ ẹranko tútù náà lẹ́tù wọn lẹ̀ ẹ kí wọ́n jẹ káàkiri lórí ilẹ̀ ọlọ́ọ̀ kí ló dé lómi lẹ́kẹ́tà ọmọ Ísírẹ́lì ni ló mu wá lómi torí pé àwọn ọmọ Musa àti Haruna sí ọlọ́run fi ti fún ni àwọn èèyàn kálukú lọ́lọ́run máa rán ànábì kọ̀ọ̀kan sí fi ti Fìràwọ́nà fún fànábì Musa ni. فأرسل معنا بني إسرائيل àwọn lọ́mọ ẹ̀yà wa àwọn lẹ̀yà wa àwọn nìran wa àwọn lélédè wọlé ẹtù àdébòhùn wọn fi àjẹ wọn má ọ̀ọ́ ah, ah, wọn ètò èèyàn làwọn ètò èèyàn ni. sẹ́wọ̀n pé nínú ìjọba fìràhùn àtàwọn tó ti síwájú tiẹ̀ fìràhùn àti Musa àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n máa mú lẹ́rú àwọn ni wọ́n máa mú sìn wọ́n máa gùn wọ́n gàràgàrà ni ẹ bá ń wá àwọn akógbẹ́ tẹ̀ ń wá àwọn agbálẹ̀gbálẹ̀ tẹ̀ ń wá àwọn ẹni tó ṣe é pé aláàárò ni wọ́n pé àwọn mẹgáàdì àwọn abániré kánná àwọn abánitì ọmọláńké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹsẹ́ eléyìí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọlúwàbí òní fẹ́ ṣe ni wọ́n ń fa àwọn ọmọ Ísírẹ́lì ṣe ní Egypt. wàlẹ̀ tó àìlèbọ̀ ọ̀hún má fi àjà wọn má ìràwọ̀n náà fi àjà àwọn ma ìsírẹ́lì débi wípé ìrẹ́bẹ̀hù àbẹ̀nà àkún wọ́yẹ̀ sáàyè nìsá àkún yìí máa dúnbọ̀ àwọn ọmọkùnrin wọn ní láàyè yóò wá fi àwọn ọmọbìnrin wọn sílẹ̀ láàyè àmọ́ gbogbo ọmọkùnrin dúdú ni yóò dúnbọ̀ wọn kalẹ̀ ní àfi bí ẹran aléyá nítorí kí ọmọ tí wọ́n wé. pípé inú àwọn ọmọ Ísírẹ́lì ni o ti jáde ọwọ rẹ̀ náà ọnà o ti wọ mi kọ́mọ yìí ọmọ bá jáde láì ma pé bọ́mọ ọba jáde ó ti jáde ààfin rẹ̀ náà ni o pè owó rẹ̀ náà ni o jẹ dàgbà o tún máa sanwó fún ìyá sálárì ń bọ ọmọ padà sábàbí ìparun títọ́lọ̀ ń bá sẹ́ sísẹ náà ni níbo la fẹ́ gbà sámọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ tí ò ní jẹ́ pọ́wọ́ ọlọ́run náà láti bọ́ sí kò sí. tó báyìí ẹ má fi àjà àwọn ọmọ Ísírẹ́lì mọ́ o ọjọ́ iná kẹfì ayé tó ń mẹ rọ́pìk àti mú àpẹẹrẹ wá fún ọ látọ̀dọ̀ ọlọ́run àwọn àpẹẹrẹ yìí pọ̀ kéésì pọ̀pá lásìkò kéésì kọ́tọ̀wọ́ bàbí yá lásìkò kìí sọpọlọ lásán kìí ṣe náà orí lásán kìí somi lásán gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kìí sàwọn lásán kìí sẹ̀jẹ̀ lásán bẹ́ẹ̀ bá ti ṣe pè fún pẹ́ẹ́fẹ́ rámì làmì ń dé bẹ́ẹ̀ bá wà kọ̀ láti gbàgbọ́ ẹ kọ̀wé sórí ibú ìgbà tí àmì kíní dé ọkọ̀ láti gbàgbọ́ èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin obì dórí ẹ̀karùn dórí ẹ̀kẹsàn ọkọ̀ láti gbàgbọ́ anabi musa ni o ti ayé mi o pé wọ́n fira ọ̀nà yìí lámàtò búra ọ̀dà tí mo búra kó lórí ibu ni ọ ee ẹni tó bá gbé náà ojú ẹ láì sọ di apẹ́rin fẹ́ẹ́ mọ̀ pé. wọn ọ jẹ̀wọ́ fún bó ti ṣe olólàájú tí láì kó má bẹ ọ sọ bẹ́ẹ̀ fún Fíráúnà Fíráúnà wá rí i pé <laughs> wọ́n sọ́rù rẹ̀ rí kí wọ́n má tẹ̀ ẹnì kò tẹ̀ tí sọ́rù rẹ̀ rí fáwọn lọ bóró tó sọ ẹ̀rí ọlọ́run ní kí wọ́n sọ yìí pé faqula lahu qawlan layyina ọlọ́run á ní faqula lahu inna rasula rabbik ẹ sọ fún pé àwọn méjèèjì ìránṣẹ́ olúwa rẹ̀ la jẹ́ tiọ̀. níbí kúmá ọlọ́run tó sọ pé qad ji'naka bi ayatin min rabbik a ti mú àwọn àpẹẹrẹ wá fún ọ látọ̀dọ̀ olúwa rẹ yéé sọ pé wọ́n lolúwa ìtumọ̀ rẹ nù hmm. bí kéèyàn máa pera rẹ ní ọba òun ọba ńlá ọba ńlá abirùkẹrẹ ńlá làwọn sọ pé ọlọ́run ọba wa ọba ńlá ọsọ nínú Al-Kùránì síra rẹ̀ ńlá mo rò pé aha bàtà ìsọpọlọ ọba ọba ńlá ara rẹ̀ ọkọ̀ balẹ̀. yóò ti kọ́kọ́ máa rò pò lẹ́ bá pò náà bá la ẹ á sọkọ́ sọnù alukur'ani tíra rẹ̀ tó fi ránṣẹ́ tíra ńlá. ó fi ń bá àwọn ẹrú rẹ̀ sọ̀rọ̀ àwọn ẹrú rẹ̀ tó fẹ́ wọlé ńlá àlìjáná tó wọ́n fẹ́ wọnú yà ńlá iná. ó lè mọ̀ pé gbogbo ńlá ńlá agbọ̀n ọlọ́ọ̀lọ́wà sílágùn yìí ọba ńlá báwo sáǹpì ọ̀jẹ̀ tọ́. والسلام على من اتبع الهدى أتوام ọlàwà fún gbogbo ẹni tí máa ń tẹ̀lé ojú ọ̀nà mà àgbọ́yé rẹ̀ ọ̀ràn lájẹ́ o fẹ́ni tí ọba tẹ̀lé ojú ọ̀nà mà ọlọ́ọ̀lọ́ nǹkan máa jẹ́ tẹni tí máa ń tẹ̀lé ojú ọ̀nà mà mọ̀fọ́mù mọ̀kálàfà rẹ̀ ni pé ọ̀ràn dé sẹ́ni tí ọba tẹ̀ lójú ọ̀nà mọ́ ó dé àbí òde kí ló ṣẹlẹ̀ sí fúnra ọ̀nà ọ̀tẹ̀lì ní yakata yakata bó ṣe rí àwọn òrírí bọ̀tà àwọn òpè yóò tóbi àwọn òpè yóò tóbi torí títóbi rẹ̀ náà tàjẹ̀ ọ̀tàjẹ̀ púpọ̀ kìí ṣe irú fọ́tò tó ń gbé hàn ọ́ tọ́ba lọ Egypt gẹ́gẹ́ bá a ṣe wíńdò mi àwọn gbé fọ́tò kan wá lọ museum wọ́n á gbé fọ́tò kan ọ̀yọ́ bẹ̀ tó mítà márùn-ún wọ́n ń pè fúnra ọ̀nà nù bẹ́ẹ̀ bá jẹ́ mítà márùn kò ní rí ibi tí ọ̀rọ̀ ẹ̀rùn sínú ọ̀lù tọ̀ kí ni wọ́n á fẹ́ fà irọ́ pọ̀ ní Egypt gbogbo olùjọba ti máa ń ṣe ẹ̀ wọ́n ti pè tourism irọ́ máa pọ̀ mẹ́ torí àwọn ọ̀fẹ́ láti fi wíwá yín pawó sọ èdè nu tó fi jẹ́ pé àti ń tọ́ ṣẹlẹ̀ àti ń tí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ní sẹ́ẹ̀ ẹnìkan gbé wa ń ta ẹ̀sìn ní Cairo lọ́ba mà yọ fọ́tò kan hàn wá wọ́n á jẹ́ fọ́tò ẹsẹ̀ méjì ẹsẹ̀ méjèèjì wọn wá hàn kí ó sinú mọ́ alẹ́sẹ̀ méjì dànù ọlẹ́sẹ̀ méjì ànábì nù sallallahu alaihi wasallam ọ̀yà ah, ọlọ́mọdínà láyé ànábì ṣé èèyàn sí ni wọn ni àbí ti tẹ́lẹ̀ ó ní ó ní actually látàyè tẹ́lẹ̀ náà wọ́n ti yà fọ́tò àmọ́ ńdọ́tà náà fi wá Egypt wọ́n wá rọ́ mi pa kọ́ wá Egypt kúròpọ̀ yé ayé tí wọ́n ń parọ́ mọ́ wọn wọ́n tún mọ àwọn èèyàn lọ bẹ́ẹ̀ lọ gbowó ju kébi tí anabi dúró sínú ojú ẹsẹ̀ anabi nu ẹ̀yọ́ àtọrọ àlùbáríkà gẹ́gẹ́ bí àwọn bídíà gbogbo nǹkan náà wọ́n ń tọrọ àlùbáríkà rẹ̀. tó mú àwọn kan máa kó eruku sàárì ànábì lẹ́yìn tó bá gbálẹ̀ tán tí wọ́n kó eruku sàárì ó di tọ́kì fún àwọn akó di tọ́kì wọ́n ní wọ́n ní agbè ńlá kan tí wọ́n ti pẹ̀lú alumíníọ̀mù tí wọ́n ń da eruku yẹn sí nígbà tí olórí kọ̀ọ̀kan bá ti wá kú nínú àwọn Osmani yìí láyé ìgbà tí wọ́n ń ṣe dáwùlà al-Osmaniya tó lórí kan bá ti wá kú wọ́n wá fún un díẹ̀ nínú eruku tí wọ́n gbá níbi tí wọ́n sin ànábì sí wọ́n fọ́n sórí wọ́n fọ́n sí ara òkú tí wọ́n fẹ́ sin tọ́jọ́ ti khalifa tọ́ báyìí ni wọ́n tún fi léyìn náà hàn wá dọ́kì wọ́n sọ fún wa kékeré ní eruku kínní àwọn eléyìí alákìídà làwọn yìí á sì yàn kó wa <laughs> so àti ìbáwá ti rí káwọn eléyìí à ní pè wọn mọ́ wọ́n ti wá lọ gbé láwa nìkan wá wọ́n ní láwa ní ànábì Yusuf bàbá kan sáàjọ lọ́jẹ̀ mo bá ní ẹ̀dá kù ẹ wo láwa ní ànábì Yusuf sí tèmi èwo ló tuntun jù wá ní ti Yusuf ló tuntun jù látàdúró ọdún yìí <laughs> wọ́n fi pọ̀pá kan bẹ̀ tẹ́ fi pọ̀pá ti Fúlàní bí dá màálù wọ́n ní pọ̀pọ̀ ànábì musa lọ àwọn ọ̀rọ̀ gbóná abájọ tẹ ní bàbá wọn bí wọn gbọdọ̀ ya fọ́tò kankan mẹ́ àwọn ọ̀rọ̀ gbóná táwọn fi ń pawó ni ìrẹ́ náà lọ́mọ Egypt wọ́n fẹ́ lù wá ń bàjẹ́ wọ́n sọ pé ojú ẹsẹ̀ ànábì wọ́n tún hàn kí ó bẹ̀ wọ́n ní Ibrahim la mọ̀ mo lẹ́yìn tí rojú ẹsẹ̀ báyìí ìgbé Rasul alayhi salam lamma ata ila mo ní rọ́ lọ́pàá wá irọ́ mi. ايروبي النبي هو مصري عمرو بن العاص قلوب باسلام هو مصري عمرو بن العاص قلوب باسلام هو مصري لا يكون النبي صلى الله عليه واله وسلم اللي جابوا السجنه إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى dájú ọlọ́wọ́n bá ti ránṣẹ́ sáwà wọ́n máa sọ fún Fíráwọn abẹ ẹni tó jìyà ọ̀nà ẹlẹ́ni tó gbọ́rọ̀ ọlọ́run tó pè ní rọ kẹ̀dábà ó ní í ṣe pẹ̀lú pópè nǹkan rọ èsì kíkẹ́dábà ọkàn parọ́ ó pè ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní rọ rẹ̀ kẹ́dábà yóò kẹ́débó tẹ̀kìrìbà wọ́n ti ránṣẹ́ sí wa. Kama daju dájú pípé ọ dájú ẹni tó bá pe ọ̀rọ̀ Ọlọ́run nírọ́ ní ọ̀jẹ̀ wọ́tà wá ńlá ẹni tó bá sì tàkìtì pàkọ́ títọ́ lọ́n tọkọ̀ láti tẹ̀lé àwọn ènìyàn ọ̀jẹ̀ ẹsìn wọn pé méjèèjì ló pé sọ́wọ́ Fir'auna. Fir'auna kẹ̀dẹ́bẹ̀. ó tún tà wá ńlá ó pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ó tún wá tàkìtì pakọ́ sí tọ́lọ́run ó lòun lè tẹ̀lé tọ́lọ́run ọ̀tara abẹ́ ó sórí ibú nínú pé wọ́n ń sórí ibú ìpín tí wọ́n gbà nínú orí ibú ọ̀pọ̀ jọjọ ti fìràwọ́nà lékele ó lékele wọ́n jẹ́ olórí wọ́n sórí ibú ti olórí ibú ni wọ́n látàyè ni wọ́n ti wọ́n ná fìràwọn ẹjọ́ kan nù wọn. anáàrò yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyyan wa yawma taqumu as-sa'atu adkhilu ala fìràwọn ashadda al-'adhab. níbi tó abẹ́ dúró sí lónìí abẹ́ lọ́wọ́ abẹ́ ẹlẹ́dàá wa kó jẹ́ kí ìmàlà àti ìmàlẹ́ al-Qur'an kò sí wa láǹfààní kò sí wa lọ́kàn náà ẹni tí wọ́n máa kí alukur'an wọ́n sì máa ma tó màǹkà tí ń sọ tí ó wúlò fún ọ láyé ti lọ́la lùkìyàm subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa